الحمد لله أعوذ بالله من الشيطان الرجيم قولي كيف تكفرون بالله وكنتم أمواتا فأحياكم قولي كيف تكفرون بالله báwo ni ẹ ṣe máa pa nǹkan mí àwọn Allah subhanahu wa ta'ala báwo lẹ́ ṣe máa tẹ̀kọ́ pẹ̀lú Allah subhanahu wa ta'ala báwo lẹ́ ṣe máa tako pé kò sọ́ba ká tí jẹ́ Allah subhanahu wa ta'ala eléyìí lọ́dọ̀ àwọn ẹ̀tọ́ sí ìlú wọ́n pè ní ìsìnkánu ìkàrí wọ̀tàdì eléyìí ìbéèrè táàbí tẹ́kí ní táàbí táàbí ẹni táàbí ní ṣe mà ìgbé ẹtí làkàyè ẹ pé ẹtún làkàyè tó lè ronú dáadáa sí àwọn ìdájọ́ àwọn ọ̀sán àwọn ọ̀sán dáadáa tó ń gba ọmọ ẹgbẹ́ ìdòwò tó wò ní sí ayé ara rẹ̀ tó gbà ti dáhùn fún omi tó ń dín pọ̀ tó tó dé fóun yóò ti wá sí ní ní pẹ̀lú làákà ìwé jẹ́ kí wà ní tòsọ́rọ̀ kí wà ní tòsọ́bà kan tí ìwà jọ́sìn fún tí ò wá nígbà wọ́n sùn á lọ́wọ́ tààrà lọ tó eléyìí àwọn sùn á lọ́wọ́ tààrà lọ sí kìíní ó fi tako àwọn tí wọ́n bóòlù ló tẹ̀sí wá rọ̀ fún yín bóòlù tẹ̀wọ̀ lọ́rùn tẹ̀ wá ṣe kìbè sí àwọn subhanahu wa ta'ala wà fún tún àkùwà àdá ó jẹ́ pé nígbà kan ní ẹ ti wà lọ́kùn òkú ní tẹ́lẹ̀ ta àyà àwọn àwọn subhanahu wa ta'ala ó wá sọ ní dáadáa yìí a wà lọ́kùn síwájú bí àwọn subhanahu wa ta'ala ó tó fọ́ ẹ̀rọ sí wa láà àwọn ọ̀sán nínú àwọn olùkọ́ nípa tẹ̀síìlì wọ́n ní àwà nínú àwà ní bá ìlà a wà ní lárabà tí bàbá wa ti gbé wa káàkiri láti kékeré tàbí wá tí wá ní kékeré ká tó wá bọ́ sínú ilé ọmọ ká tó wá bọ́ sínú àwọn àyà nítorí pé bẹ̀rẹ̀ láti máa dàgbà sókè tí ọba fún akọ̀ọ̀ta padà wá fẹ́ bisọ̀ra ibi òkú ni wọ́n wọ bàtà sọ yìí ibi a kò sí àtọ̀ láàrin wa àti ìkábọ̀rọ̀ gidi bí bí òkúta jàmáà ti wá nígbà yẹn tó àwọn ọ̀sán àti ọ̀rẹ́ta ara wọ́n wá sọ ní dára yìí ayé ìnáwó lè wò pẹ̀lú pé ó ń fẹ́ bìsí ya tó ọba tó wá sọ ní bí ara yìí lẹ́yìn ìgbà tẹ tó wà lóko tó fẹ́ bìsí ya yìí fóònù ti wá rọ mí yàtí fóònù yóò ṣe ń takò láká yìí ẹ̀rọ láyà o tẹ́ ẹ fi wá pa àbí bàbá wa wá sùn láti wọ́n dára sílẹ̀ ó ní fún ìbàlẹ̀ mẹ́tò lẹ́yìn ìgbà tó bìsí wa ببطنه أربعين يوما نطفة ibẹ̀ ni wọ́n máa ń wá wọ́n ní ìdẹ́dà wa tó ti dára bá a ti pé lẹ́dàá yìí ìdẹ́dà yìí bẹ̀rẹ̀ láti gbà tí àwọn subhanahu wa ta'ala tó ti di ni ó bẹ̀rẹ̀ pẹ̀lú àtọ̀ bàbá wa ní àtọ̀ ẹgbà tí omi àtọ̀ ní bá yẹn láti ṣèpọ̀ dá àtọ̀ tí ó jáde lára ọkùnrin tí ó pàdé pẹ̀lú tóbi rẹ̀ pé kó náà ló wà lọ lè bẹ́ẹ̀ ní àwọn obìnrin eléyìí látara bẹ̀ òun náà ní ìjẹ́jà wá ti bẹ̀rẹ̀ aláṣọ wa máa lọ sọ́nà wá ní ìjẹ́jà yìí ogójì ọjọ́ òun náà láti wà ní àpọ̀ àwọn apẹ̀tẹ̀ àti ogójì ọjọ́. àlẹ́ òkúta ó wá sàlàyé ìpele ìpele yìí lẹ́yìn ìgbà yẹn bá ti ẹran wọn àfi òkú sí wọn àfi òkú wọlé ó bẹ̀rẹ̀ òkú ẹni wọlé lẹ́yìn ìgbà wọn á lọ sára tó wà pa ọ̀rẹ́ kà láti ẹgbẹ́ tí wọ́n wá ti kí ni tí wọ́n wá fẹ́ bìsílà. tí wọ́n wá fẹ́ bìsílà yìí náà yóò wá ní wọ́n kọ àwọn sẹ́sẹ́ nípa ọ̀rẹ́ ilé ní fún èèyàn lórí àti lórí ìgbèrè nígbà tí àwọn ọ̀sọ̀ ọ̀rọ̀ bá lò wọ́n. àrẹ́sọ̀rọ̀ wá wà lẹ́yìn tó lọ́wọ́ wá ní àkọọ́lẹ̀ tó ti kọkalẹ̀ tó bá lùkù yìí ó ní ààrẹ lómi yóò mọ òwò ọmọ náà tí ó mọ òwò àjẹ náà tó jẹ pé kò ní kù ju bí àsìkò díẹ̀ lọ bí ìdílé bá ní ìdílé kan kan tí wọ́n ẹni bẹ́ẹ̀ tó fi kú sóòtù àjẹ náà ìsìnkú ẹ̀ nípa ayé ìgbà ìdí wọ́n ti kọkalẹ̀ fún ní sàtì ọmọ ènìyàn tó fi wà ní one hundred and twenty one hundred and twenty days nínú ìyá rẹ̀ ìdí wọn fà láti ra yóò sì wá gba wá lórí rẹ̀ tó bẹ̀rẹ̀ bí bẹ wọ́n sàkó wọn náà ní àwọn ìmọ̀ wà rárá bá a ti ṣe àwọn ọ̀rẹ́ àti ẹ̀rọ ẹ̀rọ bí bẹ wọ́n ti wọ́n kàlẹ́ pàdé yóò bá wọn wọ́n bá tàbá sí i àwọn owó ẹ̀rọ ìdè wẹ̀lẹ́ àwọn èsì àti àwọn ẹgbẹ́ sẹ́gbẹ̀ẹ́ àwọn ìgbà wọn ta ní kádà ọ̀rọ̀ àwọn ẹgbẹ́ àkọọ́lẹ̀ ta àkọọ́lẹ̀ tẹ́lẹ̀ ìjọ àkọọ́lẹ̀ ìjọ ẹgbẹ́ wà tó bá yóò wá yíwá padà kí wàá tọ̀ wá dáadáa kí wọ́n wọ́n àdáná fàyà kú là á kó sì wà. yóò wá wá sílẹ̀ látara pé kíni látara àkọọ́lẹ̀ tí àwọn sùhánà wọ́n ti tọ́ ọ́ra wá sí ọkọ̀ àdúgbò ẹ̀ bẹ́ẹ̀ ibi ọmọ àdìyẹ́rẹ̀ mi. lápẹ́ àkọọ́lẹ̀ tó ti wà nígbà tí ọ̀gá sùhánà wọ́n ti dáwọ́ ẹ̀ bẹ́ẹ̀ ipe kò ní tọ́nà rárá. ìyá ni àdàtúndà wà lẹ́yìn ìgbà náà ó wá sọ wá da láàyè látara pé yẹn látara pé wọ́n bẹ́ẹ̀ ní sí irun láti wá da nígbà tá a ti wà ní inú ìyá wa lẹ́yìn ìgbà náà wọ́n máa yòó ní ètùkùn lẹ́yìn ìgbà náà wá sọ wá náà wá da lóko apá wa òbúrú eléyìí ó fẹ́ ká ronú sí i bàtà kókó wà lóko ó fẹ́ fi sọ aláwọ̀ sọ wá da láàyè bàtà tó wá tó tó yá ta tó sẹ̀ ní títí ẹlòmíì bẹ nínú àkọọ́lẹ̀ tí wọ́n kọ fún ájá lùsùn tiẹ̀ sábà tí bí báyìí pé wọ́n fi ó dáyé báyìí gbà láti oṣù padà ajá ìtẹ̀ ẹlòmíì bẹ oṣù ní olò ẹlòmíì bẹ ọ̀sẹ̀ ní olò ẹlòmíì bẹ ọdún ní olò ẹlòmíì bẹ àìmọ̀ iye ọdún ní olò láyé tó eléyìí ó ti wà fún àkọọ́lẹ̀ tí àwọn ọ̀sán àwọn ọ̀sán àwọn ọ̀sán àkọọ́lẹ̀ eléyìí wá ní àpò mọ́ pé á èmi mo bí ọmọ yìí ó sì wá fún kò mọ́ pé á tẹ́lẹ́yìn ọmọ gbáwájú àbíkọ́ nígbà tí ó mọ́ bẹ́ẹ̀ ìbá àti máa tọrọ láàrin ọmọ bí sàdúrà àwọn kan tọrọ bẹ́ẹ̀ ni Allah subhanahu wa ta'ala ti mọ tó kọ kalẹ̀ kó kalẹ̀ kò ẹlòmíì bẹ bàbá bàbá ma bẹ láyé ọmọ ọmọ rẹ yóò sì máa kúrò jù ẹ nítorí pé kìlà kọ́ ẹ̀ tí Allah subhanahu wa ta'ala kọ kalẹ̀ kó kalẹ̀ kò lórí sọ fún aláàbò wáyé pé wàlà kọ̀dà àdúgbò tó ti dákùn ní ìyàrá ẹ̀kún wàlà kọ̀dà àdúgbò tó sàmì. ó ní àwọn àwọn tí ó gbà wájú nù yín àmì tí ó sì wájú nù yín wàlà kọ̀dà àdúgbò tó sàmì àti àwọn tí ó bẹ̀rẹ̀ àwọn tí ó máa wà lọ́kàn ti wá ní pé àá ah, ah, bàbá yìí náà ti pẹ́ pẹ́ pẹ́ pẹ́ pẹ́ ó tẹ̀síwájú kó lọ náà ìjọ máa wà lọ́kàn wá ní pé ah, àwọn ọmọ kékeré yìí mélòó ti wá lò láyé ìjọ náà ló bẹ̀rẹ̀ ayé rẹ̀ ó dẹ̀bẹ̀rẹ̀ sí tòsí ìgbádùn kàkà àwọn abàmìjẹ lórí ẹ̀ sáà ti gbàgbé pé kí ni àwọn ọ̀sán àwọn ti sọ ìgbè ká má máa sọ àwọn ọ̀rọ̀ tó jẹ́ pé yóò máa túmọ̀ pé èèyàn ń ta kó tí àwọn sùn láti wọ́n tààrà kọ́kàdà ní kàdà yá lọ òsì máa ti lẹ́yìn àyà rẹ̀ ti bẹ́lẹ̀ bàbá rẹ̀ bẹ́lẹ̀ òsì máa bẹ́lẹ̀ òsì máa máa yìí wọ̀ ṣùgbọ́n àwọn sùn láti wọ́n tààrà wà mọ́tẹ́ ẹ̀ sí àti ọmọ tó torí ẹ̀ sí. òun ká lùkú ló ti ní àkọọ́lẹ̀ tí àwọn sùn láti wọ́n tààrà kálukú láyé dábì mú ẹ sáà dá wọlé ẹ sáà tó àsìkò yóò ní ní ìdájú máa kò sí lé lẹ́ka tábà ní ẹni tí wọ́n pa aláwòye wẹ́lẹ̀ sí wọ́n wá ní ìgbà àwa ni a ẹ àtúntò kú yòókì tó wọ́n tà sí wọ́n tà sí ẹ̀mí rẹ̀ lókodo ni eléyìí ó ta ko ìlànà rẹ̀ sọ̀rọ̀ náà wà lọ́sẹ̀ náà kí á ẹni yóò wọ́n jẹ́ ẹ̀mí rẹ̀ lókodo ni a kò bá àgbáyé kó kò bá ṣe báyìí kò bá má ti kú a àgbáyé kò bá tẹ̀lé wọn lọ bí wọ́n lọ yìí kò bá ti máa bẹ láyé jẹ́ nìyí òwúrò àwọn ọmọ báyìí àti sọ̀rọ̀ àwọn ọ̀sán náà fún ká máa sọ bẹ́ẹ̀ ó ní láwọn ọmọ pé láwọn tí ìjọba tẹ̀lé sí wa tí ò tẹ̀wá lọ́rùn káwá ní á kánú bá jòkó jẹ́jẹ́ lé ní nǹkan yóò bá ti báyìí àti ká máa wí bẹ́ẹ̀ ó ní torí pé wà ní ìlà láwọn dákúta mú àmàlà ṣe ìkọ̀ nítorí pé gbọ́dọ̀ ká máa sọ pé láwọn láwọn láwọn tí bàtà fi máa mà ní kágbé ìbá lọ ní kágbé ìbá ṣe báyìí àlábì ní máa sílẹ̀kùn iṣẹ́ ìsìnkáyà rẹ̀ ìlànà máa wá gbé ìbùkún sí ẹ̀lẹ́mìí ẹ̀rọ wa wo ní sísè pé kí ni níbẹ̀ ìgbẹ̀yìn á máa wá pé èyí máa wá ta ko kádàrà tí àwọn sọ àwọn ọ̀dà láti ọ̀kadà rẹ̀. sọ àti àwọn sọ àwọn ọ̀dà àlá òun náà ni ọba tó ti kí ni òun náà lọ́ba tó yè wá lẹ́yìn bàtà àbíjókòó ẹgbà tá a ti máa mí tá a ti máa sẹ̀mí tẹ́lẹ̀tẹ́lẹ̀ ó wá ṣe kíni ó wá fẹ́ ẹ̀mí sí wa lá lẹ́gbà tá a wá ìwé ìṣòfò lẹ́gbà náà òun náà ni ó wa lẹ́gbà tó wá wá pa wá lẹ́yìn ìgbà náà òun náà ló tó wá sí kíni òun náà ló tó wá yè wá ayé àti sọ fún wa ní ti pé gbogbo àwọn tó ti kú ní gbogbo àwọn bàbá bàbá tó ti lọ ní àwọn tá a bá àwọn tá a bá àwọn tá a jù lọ àtàwọn tí wọ́n ti wá lọ tó ti lọ tó bá padà yá ọ̀wọ́ sùn náà wọ́n ta ló padà fún kí ó ká gbogbo ìdè yóò tún padà fẹ́ ẹ̀mí sọ́kàlùkù lára sọ́kàlùkù wa ní láti wá gba ẹ̀san iṣẹ́ tó ṣe nítorí pé kò bá làkà ó pa wá láṣẹ ó yá máa ṣe dáadáa àwọn kan ṣe é àwọn kan kọ̀ jálẹ̀ wọ́n láwọn ṣe é ó pa wá ó ní ká jìnà sáfúrú àwọn kan jìnà sí wọn ò débi ẹ̀ àwọn kan ní gbogbo òfin ṣe ayé àwọn abúlé àwọn àfi ṣe tí wọ́n bá láta ìlú tí ó bá yẹn wájú jẹ́ bákan kan náà tó bá yá àwọn kan kí n bá sì wọlé ìjọba kí làǹgbà àwọn kan ò tiẹ̀ kí rárá àwọn kan ò tiẹ̀ gbàgbé rárá àwọn kan abúlé gbogbo ṣe ayé wọ́n ṣe ó tún wáyá káwá rò pé kò sí síjà ìkè àmà ipe kò sẹ́sàn kankan ipe tá a bá ti kó sí káyé náà lọ wọ́n bá lòó kàmá lọ ni a jẹ́ pé kò sí dọ́gbadọ́gba nínú ìdájọ́ àwọn sùn àtọ̀ dára nù ẹwà wa náà lákòjú wẹ́lẹ́ sí nígbà tí wọ́n lè láyé tó tàbí àlá nígbà tá a bá wà tá a bá wà ní ẹ̀kọ́ táwọn kan bá gbìyànjú náà bá kàwé dáadáa láti jẹ́ kó kàwé tó wá nígbà tí wọ́n wá lè dáwò wọ́n wá lè wọ́n ní èsì ìdánwò tí wọ́n bèèrè lọ wọ́n lè dáhùn bèèrè márùn márùn wọ́n dáhùn bèèrè gbogbo márùn márùn. àwọn kan bẹ tí wò kàwé rárá ó jẹ pé ìbéèrè márùn tí wọ́n ní wọ́n dáhùn tipátipá ní wọ́n dáhùn ẹ̀yọ̀ká bẹ́ẹ̀. nígbà tí èsì ìdánwò wa jáde wọ́n á ní gbogbo yẹn ní àtàkàlà lẹ́gbẹ̀ẹ́ wọ́n á ní gbogbo yẹn ní ọ̀yà ẹ̀gbà 1919 náà gbogbo yìí ẹ̀rí pé àwọn tí wọ́n ṣe gbìyànjú ìwọ́ ah, ìgbà kọ́dà ẹni tí ó tọ́ sí ga tí wọ́n mú tí ó kàwé ara nínú tí ó mọ̀ dúró lọ́wọ́ àwọn tó lùmọ̀ rẹ̀ lọ́tà kò sí pọ́ tó pé nǹkan tó lè rọ̀. sọ̀rọ̀ eléyìí ló ń túmọ̀ yìí pé kò bá làákà ìmọ̀ káwá rò pé tá a bá ní kó ti tán náà nù ayé ti parí nílẹ̀ náà kò sí kankan máa ń kọ́dà àwọn kan máa ń sọ lẹ́nu wọn yẹ́dà wọ́n sọ àlọ́ láti fún wa náà kọ́ á pé àwọn ọmọ pé àwọn àbá rò lẹ́la wà lò ìpè fún òun ṣe wá ti pẹ̀lú àwọn bá ńlá wa alákọ̀ọ́kọ́ àwọn náà ti kọjá lọ ìbáwọn kan làwọn bá àwọn kan bẹ́ẹ̀ tá bàbá wọn á sọ̀rọ̀ tóbi délé àti tóbi délé àti pé adam alayhi salam àwọn àbá òun náà wà lóko gbogbo àwọn bàbá yìí kọ́ tí wọ́n ti wá gbé àwọn náà dìde ni Allah subhanahu wa ta'ala fún wọn létí pé kul innal awwalin wal akhirin lamad'una ila miqati yawmin ma'lum ibẹ̀ àtàwọn ẹni àkọ́kọ́ àtàwọn tí wọ́n kọ́kọ́ sáyé tó ti wáyé á gbé wọn dìde ìlànà ìkọ́sí lọ́wọ́ fi bàálù á gbé wọn dìde ní àsìkò kan tó jẹ́ pé àsìkò yìí yóò fi bàálù ọjọ́ kan tí Allah subhanahu wa ta'ala òun nìkan ló mọ̀ kò sẹ́ni kankan tó ní ìmọ̀ nípa rẹ̀ ọ̀nà àti sallallahu alaihi wasallam kò ní ìmọ̀ nípa rẹ̀ òun náà ló wà nínú hadithu Jibril alayhi salam tó wà bá àti sallallahu alaihi wasallam gbogbo èsìsì nǹkan níbẹ̀ lọ́wọ́ àti dáadáa ní ìfúnlẹ́sì ó béèrè àlìmáà àdáni ìfúnlẹ́sì ó béèrè àlìsílámù àdáni ìfúnlẹ́sì àmọ́gbà tó bèèrè lọ́wọ́ níbi pé àbírí ní àdìsá ó ní ànábì fúnmi ní òun nípa ọjọ́ àlìkìyámà ìjọ àlìkìyámà òde èso ànábì fún ànábì ní ìbàdàn sùúrù àdìhá bí àdà àdìsá ipe ẹni tó bèèrè lọ́wọ́ rẹ̀ yìí òun náà ní mà nípa rẹ̀ ju ìwọ tó bèèrè lọ́wọ́ rẹ̀ yàrá bí òbí yé wọn náà wọ́n jìbìrì bóòdì ni tí wọn náà kí ni bílù wáyé bàdé bíi wọ́n á ní sàá àbẹ́rẹ́ ní àní àmà ọ̀sẹ̀ O da tó tó bá wá mà o mọ ọjọ́ táyì àmà yóò jẹ gàgà tó lè fún mi ní déètì pàtó ìdọ́lọ́yà ya ẹ̀ fọ́tí sẹ́wọ́tì kìíní kan sẹ́wọ́n ẹgbẹ́ tí èsì làwà yìí tó lè fún ayé ìdáǹdè pé a ya fọ́tí kìíní kan àbí ya fífi kìíní kan o náà nígbà tí a kọ́ ni àbẹ́rẹ́ ní àní àmà ọ̀sẹ̀ ó dà ìrẹ́ àtẹ́bí fún mi ní ònípa kí làwọn àpẹẹrẹ anabi wa kudiru an atara lufata lurata al'adata wa ala janet yàtọ̀wọ̀lú ló يتطورون gbòyà ipe ohun àrígbẹ́lẹ̀ ni àwọn àwọn arìnwòwò àwọn àlùfáà àwọn tí wòye wọ bàtà àwọn tí wọn máa ń dára jẹ yàtọ̀wọ̀lú ló fi gbòyà ẹwà ipe wọn máa wá kọ́lé ńláńlá wọn máa kọ́lé gíga so anabi kò fún nírú àwọn eléyìí náà kò sí ìwé táwọn fún àtọ́jú láti àgbáyé so náà ní sọ́yà á láwọn àpẹẹrẹ àmàlọ́ọ̀tù sùgbọ̀rọ̀ àwọn àpẹẹrẹ kéékèèké tí ó máa ṣẹlẹ̀ ó tó di pé kí ni àwọn àpẹẹrẹ kéékèèké ni ó lè máa kọ́lá àpẹẹrẹ kéékèèké ti bẹ̀rẹ̀ láti ayé ànábì sallallahu alaihi wasallam ànábì sallallahu alaihi wasallam ìgbà tí wọ́n bèèrè lọ́wọ́ rẹ̀ láti sọ àwọn àpẹẹrẹ ẹjọ́ gbígbà tí a mọ̀ fáwọn tàbí rẹ̀ ànábì ní àpẹẹrẹ ní àpẹẹrẹ alákọ̀ọ́kọ́ òun náà ní kí ni ànábì ní gbígbé òun dìde ẹ̀ ń bẹ̀rẹ̀ láti gbígbé ànábì tí wọ́n gbé ànábì sallallahu alaihi wasallam nínú àpẹẹrẹ tí ọjọ́ àti àrẹ́mi nínú àpẹẹrẹ rẹ̀ tẹ́sán bọ́jú àti àmọ́ súnmọ́ òun náà ní òun náà ní máa wòtí àrẹ́mi jẹba tó tó tó kú ẹ̀rọ bí àti àmọ́ súnmọ́ yìí wọn. Turka Anabi sallallahu alaihi wasallam ni ó ní bọ̀ ìṣú wọ̀ sáàtú àkàdà. Anabi ni wọ́n gbé mi dìde láàrin bàtọ́ gbé mi dìde tí àti àmọ́ fi dé Anabi wa fi ọwọ́ rẹ̀ méjèèjì. Àlùwùsọ wọ̀ sàbà àlùsàbàbà. Ọwọ́ tí ma mẹ́ta ọ̀sẹ̀ àti òkú ẹ̀rẹ́ ìjìnlẹ̀ lábá wọn pè wọ́n máa pè é àṣàbá ha táwọn ní ṣùgbẹ́sẹ̀ wọ́n sì máa pè é àṣàbá àbá òun náà àwọn náà sílẹ̀ táwa bẹ́ yá táwa wọ́n máa rẹ̀ pé lọ́ọ̀lì sọ̀rọ̀ rẹ̀ wọ̀ ìkàlẹ̀ kan náà. so ìka méjì yìí alábi ní láàrin méjèèjì dèdé àlàbò tó wà láàrin méjì alábi ní dèdé àlàbò ti bẹ láàrin ìgbà tí wọ́n gbé mi dé àti ọ̀tà nígbà tó yá àti tún sọmọ àpẹẹrẹ bí fún wa pé ọjọ́ òun súnmọ́ra wọn nínú àpẹẹrẹ tó bá ti àwọn ẹ̀jẹ̀ nù ọjọ́ òun súnmọ́ra wọn anábì ní ọdún yóò wá dàbí oṣù lójú wa oṣù ó wá dàbí ọ̀sẹ̀ ọ̀sẹ̀ ó wá dàbí yóò wá dàbí ọjọ́ kan lójú wa ẹ̀wò ní nígbà tí wọ́n bọ́ dé àwọn wò pé yóò lágbára ọ̀gá ọ̀sẹ̀ náà táwa ní báyìí tí wọ́n fẹ́ ẹlòmíì níjò lábẹ̀rẹ̀ náà ṣùgbọ́n àwọn ọmọ báyìí nínú àwọn àpẹẹrẹ ìbánu sallallahu alaihi wasallam tó sọ àmọ́ ànábì ò mọ kíni kò mọjọ́ tó ṣẹlẹ̀ gẹ́gẹ́ nínú àpẹẹrẹ ìbánu sallallahu alaihi wasallam sọ ni pé a máa rí pé obìnrin yóò máa pọ̀jù láyé tó bí ànábì sọ pé nígbẹ̀yà ayé òun tí ó pọ̀ ju alharaj ikú àmọ́ ikú ọ̀wọ́ àmọ́ ọ̀gálùkù máa fara wọn yóò máa tẹ̀lé sí ọ̀pọ̀lọpọ̀ òwúrọ̀sì gbogbo òwúrọ̀ máa bá àwọn ọkùnrin náà ni ọkùnrin yóò máa bá a lórí òun náà ló fi jẹ́ pé kí ni àdìkú tí ó pọ̀ kí àti àmọ́ tó dé ikú ọ̀wọ́ tí ó pọ̀ yìí yóò wá sábà fi pé kí ni àmọ́ wá ní àpẹẹrẹ ọjọ́ àti àmọ́ pé obìnrin ó pọ̀ jù láyé alábìnrin tí tó fi jẹ́ pé yóò jẹ́ àsìkò kan tó jẹ́ pé tẹ bá kó obìnrin fífì jọ ẹ̀ nígbà ilé níbi ọkùnrin kan lọ tí ó jẹ ọkọ fún wa tọ́ba ní kọkùnrin ó wá débi kan tó jẹ́ pé àwọn tí wọ́n ń takò tààjú zawjat àwọn tí wọ́n máa ń takò islam látara pé islam ní ẹ̀ẹ́kẹ́ ìwò fẹ́ méjì kó fẹ́ mẹ́ta kó fẹ́ mẹ́rin àwọn náà tó wá ń pààrọ̀ wà ní ti pé ẹ̀dàkùn ẹ̀mọ fẹ́ méjì ẹ̀mọ fẹ́ mẹ́ta kọ́dà ilẹ̀ ìgbò ilẹ̀ ìgbò nísì ilẹ̀ kìtìrí àwọn náà wá ń ṣe kíni wọ́n wá ń bẹ̀bẹ̀ fún pé ẹ̀dàkùn ẹ̀sán obìnrin ti pọ̀lù nígbà tí mo ti kùránì sọ ṣe tó mọ tí ó padà tẹ̀lé tó bá yá òun náà ló ti fi sọ fún wa pé káfẹ́ yọ kan káfẹ́ méjì káfẹ́ mẹ́ta káfẹ́ mẹ́rin nítorí pé lóṣù tọ́kọ́ bìnrin ó pọ̀ jọ ọkùnrin lọ àwọn ìlú kan ní ti báyìí sọ́ọ́nì kan bẹ àwọn bẹ́ẹ̀ ní sáà ní ìlú àwọn arúgbó ní áfíríkà kọ́ọ̀tì kan náà àwọn ti ṣe lófin nísìnyí ipe gbogbo ọkùnrin kọ̀ọ̀kan ẹ̀ gbọ́dọ̀ ní àwọn ọmọ ẹ̀mọ́ fẹ́ àwọn méjì wọ́n tún wá gbófin kalẹ̀ pé obìnrin tó bá wá bá ọkọ rẹ̀ fáwọn alá àbí tó bá wá la gidi pé rárá o ò ní fẹ́ àwọn olè mi wọ́n ti gbé ìyá kalẹ̀ fún ọ ó ti ní ẹ̀wọ̀n tó lọ ẹ̀wà òbí sáwá padà sínú ìsìláàmù ìjàmbá padà sí ẹ̀yìn àtọ̀ wọn tara wa ibi àfẹ́ ìsìláàmù àfẹ́ ìsìláàmù àfẹ́ ìsìláàmù bẹ́ẹ̀ ni gbogbo ti ìsìláàmù tó bí wá fún wa gbogbo ẹ̀yẹ́ yẹn mọ̀sọ́ọ̀lì mú kùlù àlìsìláàmù mọ̀sọ́ọ̀lì mú kùlù ìsìláàmù gbogbo ìsìláàmù yẹn yẹn àǹfààní ara wa náà ìjọ mọ̀ já àǹfààní wa ẹ̀wọ́n gbà tí wọ́n ti ìsìláàmù sọ̀rọ̀ látọ̀tún ìsìláàmù ti sọ ipe ẹ̀mọ́ ẹ̀mọ́ wọ̀dà ẹ jìnà sí rìbá owó èlé ẹ dákun òrìbá tá à ń gbà owó èlé ọ̀nà owó ló fi pa Allah subhanahu wa ta'ala síbá náà nípa lára nígbà tó ní bùkátà nídìí bùkátà yìí wá fún ọkùnrin pínpín ó wá nídìí ọdẹ táwọn ó wá wá títí òwò rẹ tí ó yà ó ó wá lọlé bẹ́ẹ̀ nìkan wá ní ah, owó ìyá o àmọ́ tó bá fẹ́ dá padà ó fi san wá ọ̀rẹ́ àfẹ́ títà ọ̀rẹ́ padà ẹ̀dá so eléyìí anabi sallallahu alaihi wasallam fi wá àkùránì kìlọ̀ fún wa anabi náà kìlọ̀ fún wa pé wọ́n ó ní wọ́n ó ní báyìí láti dáhù tẹ́ ẹ bá mọ̀ bẹ́ẹ̀ ní fi àrùbá ilé ìbáàdàmù bí harbin min Allah wa rasul ẹ máa palẹ̀ mọ́ ogun láàrin yíyá sọ̀lá subhanahu wa ta'ala ẹ máa palẹ̀ mọ́ ogun tẹ́ ẹ fẹ́ bá anabi sallallahu alaihi wasallam jà ta ló wá láyà nú ẹ̀dá tí ó wá ní òun fẹ́ bá Allah subhanahu wa ta'ala jà lọ àfihàn àwọn àlẹ́ ìdá àtúntò kábà wọn máa rí ìgbà tí ó ga òun bẹ́ẹ̀ lọ lè wọ ọba tí múlá ń pè lọ́ba kan so òun bẹ́ẹ̀ lọ́ba jà kí wàá ló bẹ́ẹ̀ ìgbà wọn. so Allah subhanahu wa ta'ala wá wọ́ọ̀lù wa tipẹ́tipẹ́ kájìnà sí àwọn mùsùlùmí máa sọ fún wa pé ẹ má máa gba owó èlé ẹ má gba interest àwọn kan wá dìde wọn ní ara àwọn ògbà pé àfẹ́ Islamic bank ní Nàìjíríà kí ló fà á lómi láwò fẹ́ tẹ́wọ́n tó tó fà nítorí pé Islam yẹn gẹ́gẹ́ òun náà ní òfẹ́ kò sẹ́ni tí wọ́n sọ fún pé a ah, ti bá yọ ní ọdẹ tẹ̀ra ó fi san ọdẹ tẹ̀ra ẹnì wá sọ pé ti bá yọ ní ọdẹ tẹ̀ra ó fi san one twenty kò sí làákàyọ̀ ọ̀hún tí ò lè sọ pé a kọ́ lọ́dẹ tẹ̀ra yìí òun náà ló tẹ̀ lọ́rùn àmọ́ kí ló fà á tó tóbi tó ti wá àmọ́ ẹ wò ní síbẹ̀síbẹ̀ náà wọ́n kálukú náà wá pàṣẹ mọ́ra ẹ lọ jẹ́ àyíbàdì lónìí ẹ lọ wo àwọn tí wọ́n jẹ́ kọ́sọ́mà àwọn ẹlẹ́rìí wà yìí àwọn káńtì ní ìyẹ́mẹ́ta wọn lòdì ọba wọn kan tí wọ́n ṣe ní torí pé àwọn eléyìí àwọn náà wọ́n dìde ké ẹgbẹ́ islamite nàìjíríà ni àfẹ́ ti jẹ́ islamic banking àwọn kan wá ń sọ fún wọn láwọn ara wọn náà ìgbé ah, àwọn ọ̀gá àwọn ìgbà àwọn nǹkan tí wọ́n láwọn pọ̀ sí pé tó ẹ̀kú kankan wọn lò lọ́wọ́ báyìí làwọn tó bá jẹ́ pé christian banking wà ẹ̀yin náà ta lẹ̀ nítorí pé nígbà sọ ni pé islam nàìjíríà ta wà yìí o ìgbé nàìjíríà secular state ni kì í sì rú ẹ̀sìn kì í sì rú kankan yàtì túmọ̀ ẹ̀ náà ni pé ó kálukú yóò mọ̀ ṣe tó bá ti bá ẹ̀sìn rẹ̀ mu ẹ̀yin náà tún bá wò tẹ́ bá rí i pé kíní kan bẹ tó jẹ́ kíní tó jẹ́ christian banking ẹ̀yin náà gbé kalẹ̀ ẹ̀ máa lò oníṣìṣẹ́ ẹ̀sẹ̀ ìsọ́kẹ́ni kan wọ́n ṣe nítorí pé mo pè é pé túláàsì wá ṣe níjà tí wàá rí nísìn ipe islamic bank náà sọ yìí àbí islamic cooperative náà sọ yìí nísìn àwọn abá ọ̀pọ̀lọpọ̀ àwọn tí wọ́n ń tako islam náà níbẹ̀ fún àti oṣù òṣèlú kọ́dà ẹ̀ bá pásítọ̀ ní sí ti ń ṣe islamic public non-intent nítorí pé kí ni dájú lọ ni pé islam kò sí nǹkan tí islam ó gbé wá fún wa lófin fáfà ní ara wa káwa náà kábà fi ṣe kí ni kábà fi rí rọrùn láyé ni kábà fi gbádùn ayé ni kẹ́sì ò bá fi lè rọrùn fún wa láti sìn ni òun náà ló wá bí ọlọ́sùn láti wọ́n dára fi ká jìnà sí ìgbà eléyìí máa tan nínú rìbá ìlànà nínú rìbá tó tún ní ni òun ìbá tó jẹ́ pé àtàbára nǹkan lọ́wọ́ ara wa lápèjúwe nísì abẹ́ra ráìsì èmi nìdí ráìsì èmi nìdí ráìsì tápà wọ́n ní ráìsì kílẹ̀ púpọ̀ rẹ̀ wọ́n ní ráìsì ọ̀kadà lọ́wọ́ ọwá nítọ̀ ìwọ̀n ráìsì tápà pẹ́ẹ́gì kan pọ̀ ìwọ́ wa àwọn ráìsì tí wọ́n ní tó ní ti kútọ́nù ọwọ́ àwọn àbúrò mẹ́ta fún mi kẹwa ní tọ̀ mo fẹ́ ṣẹ́ one thousand naira five hundred tuntun tí ó bá wá fọ́ ló wà fífọ́ ní nine hundred and fifty naira nítorí pé kí ni gbogbo olùkọ́ rẹ̀ so eléyìí ti sáyé ara rẹ̀ bákan náà ni táwọn ọmọ ṣe láwùjọ àbí o fẹ́ àwọn onídìí àgbàdo pé a kọ́ jẹun kọ́ ní àwàdo tútù kí wọ́n fi lágbàdo gbẹ sábàdo náà ní méjèèjì ìgbà tí wàá a mọ̀ fẹ́ fẹ́ ṣerú nǹkan báwọn ẹ̀ wọ́n ta tó ní tó mọ̀ pé bọ́yá kò ní quality tó tó fẹ́ tààkọ̀ wá fi ra ọ̀bá tó bá fẹ́ rà eléyìí náà nìyọ́ ti wọ̀ sòbí tá a ti lọ ni pé Allah subhanahu wa ta'ala ní òun náà lọ́ba tó ṣe kíni òun náà lọ́ba tí yóò pa wá tó bá tún wá yá fún má yọ̀ yí fún un lẹ́yìn ìgbà yẹn wọ́n á lè wá yóò tún wá gbé wa dìde lẹ́yìn ìgbà tá ẹni tó lè kó jẹ làtìrì kan ní gbogbo ẹ̀yẹ́ ní ọlọ́sùn hàn wọ́n tààrọ̀ sí yóò sá sí gbogbo ẹ̀yẹ́ ní ọlọ́sùn hàn wọ́n tààrọ̀ palátẹ gbogbo wa dìde tí ó tún wá di èèyàn padà tí ó wá dìde nítorí pé kí ni kó ní kálukú kó bàbá gbẹ̀sọ̀ wọ̀ rẹ̀ òun náà ló pàṣẹ pé tó bá jẹ́ òkúta ti àmà yìí àwọn kèfèrí yóò jọ wọ́n lójú Allah subhanahu wa ta'ala ní fàyínàmà yìí àdájọ́ tó wà àdá fàyínàmà yìí sàkọ̀ ìgbẹ́ ẹ̀ka náà òun náà ní fáyidà ọ̀sán lọ gbogbo ayé lábàá bára wa lókè ìfẹ́ lábàá ìgboro àwọn kèfèrí ẹni wọn wá jọ bílẹ̀ ìyá kan wọn wá kábà mọ́ wọn wá sọ kí ni yálẹ̀ ìdájí kó tutù rọ̀bà táwọn kèfèrí bá rí tí àwọn ẹranko nípa àwọn ẹranko wò níná tí wọ́n wọ̀ kò láti jẹ́ mẹ́tí wọ́n wá jọ bílẹ̀ ìyá kan àmọ́ àti sallallahu alaihi wasallam ní lábàá dọ́gba dọ́gba Allah subhanahu wa ta'ala wọ́n gbẹ̀sán lọ́wọ́ ẹran tó bá níwo tó wá sanwó níwo tó wá ṣèjàmbá wọ́n wá pèsè wọ́n wá gbá méjì lé bóyá ó kàn wọ́n nígbà tó gbà láyé ó yá kan tiẹ̀ ní wọ́n ti gbẹ̀sán lọ́wọ́ ara wọn wọ́n wá ní ẹ̀sìn ibẹ̀ ni wọ́n lè sì dájọ́ gbogbo àwọn ẹranko lò. táwọn kèmí ní bá wá rí lọ́jọ́ lọ́jọ́ à ń sọ yìí àwọn kèmí yóò máa sọ pé kí ni yáàlẹ̀ ìjáde tó ń tutù rọra pé ọlọ́run àti fún mi o pé ọlọ́run òsì ìgbé àwọn òṣè òṣè lájọ ti fínà bí àwọn ọkọ lónìí àwọn tí mo bá ní síkọ́ gbá tí mo padà àwọn tí mo fìyà jẹ tó fìyà jẹ mi padà kẹrin ló sì di ẹ̀gbẹ̀ tágbà gbogbo ẹ̀ àmọ́ àwọn ọ̀sán àwọn ọ̀tà ló sì tó jẹ bẹ́ẹ̀ tó sì ti jẹ bẹ́ẹ̀ nítorí pé nígbà tẹ́ ti wà láyé ó pé ẹ máa jọ́sìn fún mi ní o mo ti sọ fún inú Al-Qur'an pé ẹni tí ò bá ti jọ́sìn fún mi tí ó kankan ọ̀rọ̀ ẹ̀ ni so àráyà kan inú Al-Qur'an àti hadith Ànábì sallallahu alaihi wasallam kan tó wá ní ẹranko ìbẹ̀nú àwọn tí wọ́n gbé kọ́ wọ̀ fọlọ́run àbẹ́ ẹranko ìkíní kan bẹ tó jẹ́ túláàbì fún òun náà lọ́wọ́ subhanahu wa ta'ala fi ròyìn àwọn tí wọ́n bá jẹ́ kèfèrí pé ó ní ulaika kal an'am ó láwọn kèfèrí wọ́n dà gẹ́gẹ́ bí àwọn ẹranko ẹranko ni wọ́n nítorí pé ẹranko ni ó máa jẹ òní ó máa tí ò ní sọ fóun jọ́sìn àsìkò òní àwọn òní tó nìsí káwá bá mọ̀lú mọ́sáàjì àsìkò mọ̀lú nìsí kò ní ó jẹjẹ sáré sí kí nù yó kọ́ wá dúpẹ́ fún àwọn sùn àti wọ́tà àti tókà yóò jẹun tán gan yóò fi jàgbé sínú abọ́ tó fi jẹun ẹranko ẹkùn ló jẹ sáré sí ìwọ tó ló jẹ sáré sí ó rẹ́dì wa so wọn ò wá lè dúpẹ́ fún àwọn sùn Allah subhanahu wa ta'ala wá ní àtúnmá ilé yìí tó yàrá lẹ́yìn ìgbà tá a bá wá pa yín dán thumma ilayhi turja'un lẹ́yìn ìgbà yẹn á wà padà sí ọ̀dọ̀ Allah subhanahu wa ta'ala. so áyà yìí àwọn onímọ̀ wọ́n ti kó yíwa pé ìdájọ́ àwọn ìdájọ́ pọ̀ lóríṣiríṣi báyà yìí mà áyà al inú àwọn ìdájọ́ tí wọ́n jẹ́ oyé wa níbẹ̀ òun náà ni pé kò dìgbà tí nǹkan kan bá ṣẹ̀ tó wá rúpa tó pè lókùn nǹkan tí ò lẹ́mi rárá tẹ́lẹ̀ tí ò sẹ́mi rárá rẹ̀ tẹ́lẹ̀ òkú náà ni gbogbo àwọn tí ò lẹ́mi àwọn nǹkan tí ò jẹ́ ẹ̀ka bẹ̀mí òkú náà láàrín àkà wọn sí nítorí pé kí ni nítorí pé Allah subhanahu wa ta'ala sọ pé wa kuntum ah, kuntum ahya'an ẹ ó ní kuntum amwatan thumma ahya'akum ìgbé ẹjẹ kí ni ẹtì kọ́kọ́ jẹ́ kí ni ẹtì kọ́kọ́ jẹ́ òkú tẹ́lẹ̀ fa ahya'akum ọwáyé nígbà tá a wà ní sálábàtì bàbá wa tá a tẹ̀mí tẹ́lẹ̀ ajẹ́pẹ́ kò dìgbà tí ẹ̀ bá kọ́kọ́ tẹ̀mí tó wá kú kátó wá máa ṣe kíni kátó máa pe irú ẹni bẹ́ẹ̀ kátó pé yóò kú gẹ́gẹ́ bẹ́ẹ̀ náà ni nínú ẹ̀kọ́ ta nínú àyà yìí òun náà ni pé àwọn onímọ̀ ẹ̀jẹ̀ kó yé wa pé ọlẹ̀ ọmọ tí máa ń bẹ nínú oyún yàtọ̀ oyún tí ni inú àdáyébálà yìí máa ní ni pé òkú tó bá ọmọ tó bá kú láàrin tí wọ́n ti fẹ́bi sí ìlànà síwájú kó tó kú irú ọmọ báwọn ti àwẹ̀ lẹ́yìn bàbá bá wẹ̀ àárọ̀ lè ṣe kíni àárọ̀ lè sin ibi wọ́n ti òkú mùsùlùmí sí inú ìdájọ́ tó ní ni pé irú ọmọ báwọn yóò jogún á ti jogún tiẹ̀ náà ọmọ tá a bá bí yóò ní báyìí sí tó wá sábà fi kalẹ̀ báyìí tó sì ké wọ́n ó ké báyìí irú ọmọ ọba àti báyìí ó ti di ọmọ tí ó jogún bóyá lápòjú rẹ̀ nìyí bàbá rẹ̀ ti fúlàgbà ló ti wà nínú oyún ni máa tẹ̀lé bẹ́ẹ̀ ọmọ ẹ̀gbọ́n wà nínú oyún nìyí bóyá kọ́ kú nìyí ìyàwó rẹ̀ wà nínú oyún ó ti di àwọn ọmọ kankan rẹ̀ tẹ́lẹ̀ náà tó irú ọmọ tó wà nínú oyún ní báyìí á sì máa retí á máa retí pé kí ni òbí yóò bí ọkùnrin yóò bí obìnrin tó wá ìwọ ọmọ tó bá wá lẹ́yìn ìjọ kejì báà lẹ́yìn wákàtí kan ọ̀rọ̀ lẹ́yìn ìjẹ́jú kan tó bá kú ìwọ ọmọ náà ti kọjá ìgbé òjò fún ọmọ yẹn tó bá wá jẹ́ ọkùnrin àwọn tó jẹ́ ìgbọ́n rẹ̀ tó bá láyé kọ́dà àwọn tí wọ́n lè bí nínú àwọn tó bá láyé kọ́dà àwọn tí wọ́n lè bí ìyá rẹ̀ ẹlòmíì fi àgbàlagbà bí ìjẹ yóò fi àgbàlagbà bí ma yóò jẹ́ bí àbíkáyìn rẹ̀ pẹ̀lú àkọ́bí rẹ̀ bóyá àkọ́bí rẹ̀ lè jẹ́ ó yóò jẹ́ bí ọmọ ọmọ tábìkáyìn rẹ̀ torí eléyìí ń gba ìgbésẹ̀ kan náà ní ó bẹ̀rẹ̀ lọ́wọ́ lọ́wọ́ kùnrin pẹ̀lú wọn inú déédéé islam títí òpó yín bá ti jọjọ́ ọkùnrin ọkùnrin ní gbogbo yín bákan náà lẹ́gbà tí òpó yín bá jọ jẹ́ obìnrin bákan náà lẹ́gbà nítorí ó gbà nínú ogún ìdájí rẹ̀ òun náà ni wọ́n fobìnrin àwọn kan wá ló ṣe eléyìí hikima ló wà bẹ́ẹ̀ ọgbọ́n wà bẹ́ẹ̀ nínú ṣẹ̀ríà láti ló ti lábẹ́ àlọ́sùn hàn wọ́n tààrà sọ pé tẹ̀bá bẹ́ẹ̀ tí ogún ẹ̀kọ́ ọkùnrin tẹ̀bá bọ́kùnrin méjì ẹ̀kọ́ mi lẹ̀ ọ̀kan ìyá kan náà ló fi hàn wákan ló fi hàn ẹnì kan náà làwọn méjì ọjọ́ ogún àwọn kan wá wó tuntun wọ́n ní à ah, jàmbá ní Islam wọ́n ní Islam sábò sí gómìnà wọ́n ní Islam ò ṣe déédéé pẹ̀lú obìnrin ìpè àtẹ́gbà ah, ah, bá kan sánà lójọ bímọ ìpè kan sánà wọn lójọ jáde àwọn abẹ́ ní ogún ẹwà ní kó fún Aisha ẹni kó fún ní hundred thousand ẹwà ní kó fún Abdullahi ní two hundred thousand ẹ̀ ní pẹ̀lú ìdàgbà fún wọn. so eléyìí àwọn ọ̀tẹ́ẹ̀sì àwọn ọmọ bẹ̀rẹ̀ sí gbé òrí wa láti jẹ́ kíni láti jẹ́ láwọn ẹ̀dà àwọn ẹgbẹ́ ojú kúkú wo islam láti jẹ́ àwọn ẹ̀dà àwọn òwe pé kò sí déédéé nínú islam àmọ́ àkọọ́lẹ̀ tí ó kóyé wa látọ̀dà Ànábì sallallahu alaihi wasallam àti àwọn ẹ̀rí tá a ní nínú Al-Qur'an ipe islam kò sí ẹ̀sìn tó ṣe déédéé pẹ̀lú obìnrin tó tó islam ẹ̀wò ní àwọn kan bẹ láyé islam tó dé obìnrin tí wọn wọn ò ka obìnrin wọn ò kọ obìnrin fún ẹnitẹ́ yẹn máa bí tínú yóò dùn fún mo bí ma wọn ò kọ obìnrin fún ẹnitẹ́ yóò kì í tẹ́ yóò bí tó kì í bá rí ká tẹ́sí máa wá rẹ̀ ní bá àlàáfíìlá ẹ̀mọ̀ tí wọn wọn ò kọ obìnrin fún ẹni tí wọ́n bí tí wọ́n àti bàbá tó bí ma pé ìyàwó onímọ̀ bí obìnrin tó bá pè ẹ̀fẹ́ ìyàwó onímọ̀ bí obìnrin láyé john pé ìyàwó lẹ́mọ̀ bí obìnrin ló sì bàjẹ́ inú yóò dàgbẹ́ níbi tí ìròyìn wà ń bàjẹ́ dé kò wá nílé máa jáde báwo nílé máa káàkiri kò nílé jáde lọ́sàn yẹta wá wà mí lẹ́kọ̀ọ́ nìṣó ìmàdù ṣe ọ̀rí látara ìwé ìbànújẹ́ tí wọ́n fún yìí yóò máa wá tara pamọ́ fáwọn èèyàn nítorí pé tó ń tọ́ka rẹ̀ pé ẹ̀ẹ́n obìnrin ìdójútì ni ó máa jẹ́ kù ẹlòmíì ò nílé gba ìdójútì nígbà tó ṣe àwọn ìlú mìíràn wá fi obìnrin ilẹ̀ sára wá rọ́jú gba àmàrà bẹ́ẹ̀ ságbà ìtìjú mara tí wọ́n wá lọ́lẹ́ fún obìnrin mọ́lẹ̀ láàyè àwọn yìí wọ́n tún wá sọ obìnrin yìí kíni di nǹkan tí wọ́n máa di ogun kò lókun tí ó jẹ bí àbá rẹ bá fún ìsìn ọkọ rẹ bá fún kò lókun tí ó jẹ àkọ́ bí ọkọ rẹ̀ yóò jẹ́ gbogbo gbúrò náà bí wọ́n ṣe wá ń ṣe ìgbésí ayé obìnrin nu bẹ́ẹ̀ ń ṣe ìgbésí ayé obìnrin tómìnrin bá ń ṣe áìdọ̀ lọ́wọ́ ní síwájú sí ìsìlámù tó dé lọ́dọ̀ àwọn ìyàwó bí bóbi ní bá ń ṣe nǹkan oṣù lọ́wọ́ wọ́n lọ lè dáyà lápọ̀sọ̀ lọ́dọ̀ ní kò níwà láàrin sáàmù yẹn wà yá ẹ̀gbin ẹ̀gbin ní ìbẹ̀lá rẹ̀ bọ́sí wọn máa ń ṣe bọ́sí máa ń ṣe ìgbésí ayé obìnrin ni obìnrin lọ́dọ̀ tí wọn tó bá jẹ́ ìyàwó ẹrú ni tó bá jẹ́ ọmọ ẹrú ni nígbà tí ìsìlámù wá dé ìsìlámù wá máa ojú ẹ̀rẹ́ ìsìlámù ní ah, obìnrin obìnrin ni ẹ má ولا تقتلوا أولادكم خشية إملاق نحن نرزقكم وإياكم ẹ̀rọ máa lọ lè wo ọmọ yí mọ́lẹ̀ láàyè má látara pé kí ni ọ́sì ẹ̀ta ìmìlá látara pé fáyọ̀ sí so islam kọ́kọ́ sí kí ni ó kọ́kọ́ pé gílé yìí ó ní ẹmọ́sí bẹ́ẹ̀ anábì fún wa wá anábì wá ń sọ àwọn hadith tẹ́ wá tọ́ kí tó jẹ́ wíkí ni tó fi di ẹni tí ó lọ yọ ọkọ tí ó sì ra mi tí ó sì gàgà àdébí sọ̀lá wa lọ́wọ́ sọ́lá mi irú ọmọ yẹn yóò jẹ́ gàgà fún yẹn tó bá jọ bí àti àmà kò jẹ́ kéèyàn wọ̀ náà. àdébí sọ gbogbo àwọn oríṣiríṣi láwọn nǹkan tí ọlọ́run bá lọ́wọ́ ta aláṣẹ láti ohun fún ẹni tí tó tọ́jú obìnrin dáadáa. sọ eléyìí ní fìdáyì ó jẹ́ kí ilé ẹ̀ máa bímọ obìnrin inú rẹ̀ ó dùn ọkàn rẹ̀ ó balẹ̀. inú táwọn ìṣọ̀lá wa lọ́wọ́ òun náà ni pé ó ní obìnrin tẹ́ ń jẹ gbógún tẹ́lẹ̀ òun náà ti kíni ó dẹni tẹ́ mọ̀ ọkọlógún tí fámìlì rẹ bá kú bàbá rẹ kú ní àbíyá rẹ kú àbọ́mọ rẹ kú àbọ́kọ rẹ kú òun náà ó nípìn nínú ogún yìí tóun náà jogún bẹ́ẹ̀ tó díẹ̀ òun náà lòun náà jogún Islam wa ní ẹni tẹ́ ìfún kankan tẹ́lẹ̀ ṣe pé ẹ máa náà ẹ jẹ gbógún ni ẹ fún ní ìdá méjì ìtẹ́ bá pọ̀ ni Islam ṣàbòsí ìpè ìpè bẹ́ẹ̀ ajẹ́ sí ìsìlámù ṣe ni pé àtọwọ́ àtọkùnrin náà jọmọ ọmú dédé bẹ́ẹ̀ ni tọkùnrin àtọkùnrin bá jọmú dédé òun náà yóò mọ túmọ̀ sábò sí lọ́dọ̀ Allah subhanahu wa ta'ala kọ́dà nínú làákàyè òun náà yóò mọ túmọ̀ sábò sí nítorí pé kí ni obìnrin láti gbà tí wọ́n bá ti bómìnrin tómìnrin ó fi jáde láyé obìnrin islam ògbómìnrin nígbò gómìnrin ọmọ gbọ́nù kátàrà rẹ̀ islam ògbómìnrin sí pé gómìnrin ọmọ wá sá lókè kó máa sá lọlẹ̀ tí wọ́n wá ní kí ló ń dààmú sí ó ní kí ìdí jẹ ìdí mu ní wákàtí ìsìláàmù kó obìnrin sábẹ́ ọkùnrin ní tí tóbi ó jáde láyé tóbi ní bá wà ní kékeré ní ó wà lábẹ́ òbí rẹ̀ bàbá rẹ̀ ó gbọ́dọ̀ ó gbọ́dọ̀ wá tí ó jẹ tí ó mú fún ni àti tí ó wọ̀ gbọ́dọ̀ máa wà sí tọkùnrin bá ti bàlágà ní títọ̀ ó jáde lọ kó máa wá tí ó jẹ lọ bí ó bá tajà ni bí ó bá sówò ni gbogbo tí ó bá lọ òun náà ló bá ẹmọ alápẹ̀rẹ̀ yìí lára àwọn ẹbẹ̀ tí ó ti síta ní pé wọ́n náà wá tó yẹ lọ àmọ́ ọmọ ọkùnrin ọmọbìnrin yóò wà lé kò ní ṣe wàhálà kan káàkiri yóò wà lé jíjẹ mímu ọmọ wa títí ọmọbìnrin ó ti kí ni yóò fi wá di pé yóò di pé yóò tó ẹni tí ó lọ rí ọkọ tóbìnrin bá wá tó ẹni tí ó lọ rí ọkọ yìí gbogbo ìnáwó tí bàbá rẹ̀ ń ṣe yìí gbogbo àbójútó yìí gbogbo responsibility yìí yóò wá ṣe kí ni yóò wá hand over rẹ̀ kọ́kọ́ rẹ̀ pẹ̀tọ̀ agbèrè ọlọ́wọ́ lónìí o ìsìláàmù tó wá jẹ́ pé ó tó wá jẹ́ kó yí ọkọ̀ yí pé wàhálà ni mọ̀lúdì láwùjọ oríṣìkò hún náà wọ́n ti sọ́tún على bí pààrọ̀ ó tún sọ́n pò ní sọ́tún níta àrìjáàlù ọ̀wà múná ala nisa bí màá bá sọ̀rọ̀ láwù bá àdọ́run alàbá àdé wọ́n bí màá fà kún dàpọ̀ rẹ̀ ìpé ọkùnrin yóò máa jẹ́ alábòójútó gómìnrin látara ọlá tí àwọn subhanahu wa ta'ala dá ọkùnrin lẹ́tà wọ́n bí màá fà bí àpò àti látara ń tá àgbọ̀dọ̀ máa nánú owó wa fáwọn obìnrin ajẹ́pẹ́ ọkùnrin òun lọ́gbọ̀dọ̀ sí kíni òun lọ́gbọ̀dọ̀ máa wá jíjẹ mímu gómìnà ó di tẹ́jẹ̀lẹ̀ kèrò ó di tẹ́jẹ̀lẹ̀ kèrò tóbìnrin bá tún wá dàgbà tó tún wá dàgbà tán bẹ́ẹ̀ kò wá sọ́kọ rẹ̀ láyé mọ́ jíjẹ mímu rẹ̀ tó tún wá bọ́ sọ́dọ̀ àwọn ọmọ rẹ̀ tó àwọn ọmọ rẹ̀ tó àwọn ọkùnrin àwọn ọmọ tẹ́kíní àwọn ọmọ wa tí ó jẹ́ tí wọ́n káàkiri kọ́dà yóò tún bọ́ sọ́dọ̀ àwọn tí wọ́n jẹ́ àwọn ọkọ ọmọ rẹ̀ lóbìnrin tó bá tọ́mọ̀ ìbá tó wà ní ọkọ̀ lómìnir ọ̀run náà ṣe kíni yóò tún máa gbọ́ bùkátà ìyá ìyàwó ìpapọ̀ náà sọ̀rọ̀ wá wò ní ìsìláàmù òfin bí kankan kò fi ṣe pé kíni kómìnir ọmọ wa tí ó jẹ fúnra rẹ̀ tí ó mú sọ wá ní ẹfún obìnrin ẹfún ìdajì ìdajì náà ní kó kùn yìí kò sọ́nà ẹ̀fún bẹ́ẹ̀ kó náà ó bá ṣe wù ní ọkùnrin táwa ní kó kún lóbi di ìbónúṣe wa náà inú ọ̀nà tọkùnrin ó gbà mẹ́bí ẹ̀ òun náà ti pé ọkùnrin tó bá ní sán tó bá fẹ́ gbéyàwó nínú orí tá a mú yóò yọ sàdá sílẹ̀ ṣẹ̀dá ìjọba yọ ilé ìta lókun obìnrin náà lókun obìnrin tó ti ní ìdájì lọ́wọ́ tẹ́lẹ̀ yóò wá yọ nínú ìdájì rẹ̀ yóò wá tẹ́lẹ̀ yóò wá fún yóò ní odidi díẹ̀ yóò wá fóbìnrin ṣe àmọ́ ti kú nídájì ó ti lékún tó bá tún wá jẹ́ ìyàwó ìtura wọlé tán ìdí ó máa jẹ ìdí ó máa mu aṣọ tí ó máa wọ̀ tọ́rùn bó bá rẹ̀ owó ọsítù gbogbo bùkátà rẹ̀ ọkùnrin yóò tún wá máa gbọ́ nínú odidi ẹ̀ tábà padà wá wò á padà wá pé obìnrin gan ló bá ti kí ni tó tún fẹ́ pọ̀ ju ọkùnrin lọ so níbo wá ní islam ti wá ṣe àbòsí gómìnir níbo ní islam ti lé pẹ̀lú obìnrin yìí àmọ́ àwọn ọ̀tẹ́ ẹ̀sìn kò ní kò ní lo làákàyè wọn láti fi wo orú àwọn kan láì wọn ò ní fi làákàyè wọn wo ọ̀nà owó ibo lọ̀rọ̀ ti pọ̀ wá ibo ní kí ni ipò obìnrin tẹ́lẹ̀ tí wọ́n fi islam tó dé ipò wo ni islam wá gbé obìnrin nígbà tí islam dé sáńtì wọ́n mọ̀ wá sọ pé islam sábò sí gómìnà islam sí gómìnà ọmọ ló hijab islam sí gómìnà ó kọ́bà gbogbo ara rẹ̀ yányá ẹmọ́lì kankan lára rẹ̀ ó fẹ́ sọ obìnrin di ẹrú islam yẹ gómìnà ilẹ̀ tí obìnrin má lé islam sí gómìnà ó máa tẹ̀jẹ́tẹ̀jẹ́ káàkiri pẹ̀lú ọkùnrin ìtàwọn kèfè yìí wánu ibi àwọn obìnrin mùsùlùmí àtọkùnrin gbogbo ní tẹjọ máa wá kékeré tẹjọ máa tẹ̀gbẹ́kẹ̀gbẹ́ obìnrin olóbìnrin àtọkùnrin ọlọ́kùnrin so òun náà ló fà á tó jẹ́ pé kí ni látara àpẹẹrẹ tí ìsìláàmù ṣe gómìnir òun náà ní pé gómìnir wọn tó wà kó wà ilé rẹ̀ máa tọ́jú ilé rẹ̀ iṣẹ́ obìnrin ilé rẹ̀ máa tọ́jú ọmọ máa tọ́jú ilé máa tọ́jú ọkọ rẹ̀ kọ́kọ́ wá sí wàhálà lọ kó wá sí òjẹ̀kọ́ wọn lọ àmọ́láwùjọ wa lónìí àjẹ́wò dákù àtọkùnrin àtobìnrin àjọ sí àjọ sí àjọ máa pin ní o tí ọba sọ ẹ̀sùn bíi ti eléyìí ní ọba sọ ẹ̀sùn bíi ti eléyìí òun náà ló fà tó jẹ́ pé ní àpọ́nlé tọ́wọ́ ẹkọ́kùn yóò ní àpọ́nlé òpé mọ́ láwùjọ tàwà lónìí ọ̀pọ̀lọpọ̀ ọkùnrin ò lè kí ni kò lè fọ́ ọ̀sẹ̀ tilẹ̀ nísìn ó wá báyàwó ẹ̀rí ọ̀pọ̀lọpọ̀ ọkùnrin lónìí ilé tó kọ́ tí wọ́n jọ ń gbé lónìí wọ́n jọ dáwẹ́ pẹ̀lú ìyàwó rẹ̀ báyìí gbọ́n ẹni bá wá tẹ̀lẹ̀ tó wá sọmọ́ fún ìyàwó rẹ̀ pé tọ́ya ọya máa lọ lé yóò wá ní <laughs> àbá pé àwọn bálúà káwá tàbí kájọ fi wẹ̀ èwo lábẹ́ sí gbogbo ẹ̀ èwo níṣẹ́ apá ọ̀tún ló bá jágbọ́ tó látà àjẹ lẹ́yìn ọkùnrin yóò máa fara da àwọn nǹkan tí ẹgbẹ́ mímọ̀ tó bá níjọ ọkàn bá kò sì nílé ṣe bí ọkùnrin yóò máa rí tí ò tẹ́ lọ́rùn kò nílé ṣe bí ọkùnrin nígbà tó kùnrin tó kùnrin bá jáde lé látàárọ̀ ìwọ ọkùnrin tó ṣe ojúṣe rẹ ògbé tí wọ́n jẹ kalẹ̀ ògbé táwọn mọ́ jẹ kalẹ̀ kò sówó léwé kò sí gbogbo ẹ̀ ìyàwó wá jáde lọ látàárọ̀ ní wọn bàlágà tó mẹ́fà níbo ló ti bọ̀ ó fà ló ti bọ̀ nípa ti bọ̀ pọ̀ o àtẹ̀bí tá a jẹ náà ní ebi tí ọjà náà mo ra owó tá a jẹ àtọ̀ yìí mọ́ <laughs> ẹ̀wọ̀ ìgbà yìí kí ló dé o ń gba ọkùnrin lọ́wọ́ rẹ̀ mọ́ ń sọ ọdún obìnrin díẹ̀ díẹ̀ nù láì ni òun náà wà á fẹ́ yà sí egbólógún mi ni á bá ń ṣe <laughs> tọ̀ orúkú lẹ̀ ẹ̀wọ̀n ní ìdáwà lọ́kọ́ tàníyàwó òun náà ni obìnrin máa fi ṣe kí ni yóò fi òun náà dúró lórí ẹsẹ̀ rẹ̀ yóò láyà pé à kí ni pọ̀ lókè sílẹ̀ òní gbà tó bá ní jáde gan ní sílá yìí túmọ̀ lè gbé gbèsè ayé ìrọ̀rùn ni nítorí pé kí ni kí ló ń fún mi tẹ́lẹ̀ àǹfààní kí ni ìlà rẹ̀ aṣọ wíwọ̀ èmi ní dá aṣọ fúnra mi oúnjẹ jíjẹ kọ́dọ̀ àwọn ọmọ ẹgbẹ́ mi náà ní sanwó léwe wọ ìbẹ̀ bẹ́ẹ̀ ni mo ṣe pé òun ṣe gbogbo eléyìí so gbogbo eléyìí islam ti là á kalẹ̀ fún wa láti pé kí ni láti pé kí ìjọba ọkùnrin ó bà pé pé ìwọ ọkùnrin ṣe wàhálà ṣe wàhálà káàkiri lọ́sàn-án lóru lọ sókè sá lọ sókè sáwọn sílẹ̀ sáwọn ṣe nǹkan haram kó o fi wá sí fámìlì yóò jẹ tó bá wá ṣe wàhálà yìí nípa nígbà nípa pẹ̀lú tágbà rẹ bá ká tó bá gbé kalẹ̀ alhamdulillah yóò ṣe tó tó bá gbà láti kìí dẹ́gbà pọ̀ ó máa nánú tí àwọn sùn àrùn ọ̀tà ó náà bí agbára rẹ̀ bá ṣe bó bá ṣe gbà láyè mọ́. wọ́n máa ń kó nírọ̀ àlẹ́ ìjẹ́ni tó wọ́n bàlẹ́ yóò fi mímọ àtàwùwà ẹni tí láti wá ṣe kíni tó bá mọ níwọ̀nba láti kìí yóò pọ̀ kó wọ́n ṣe kíni kó máa ná níwọ̀nba bá sì kìí rẹ̀ ṣe máa ẹlòmíì kò sí kò sí tí ò bá sí láì ní fáìfẹ́ já náà ló lágbára láti rà ẹja two hundred naira ata hundred naira ọwọ́n á sí gbogbo tó rà wálé kò fi five hundred naira lọ ìyàwó mọ̀ pé ah, ó ṣe ó gbìyànjú bàbá ẹ̀ nípa tí àwọn èèyàn bá wá lágbára tó bá ní kápá láti sàánú rẹ̀ láti ràn lọ́wọ́ ó lè ràn lọ́wọ́ ní owó tó ní eléyìí ò sí tó burú bẹ́ẹ̀ wọn kí èèyàn ná nu dúkìá ìyàwó èèyàn tí dúkìá tó yá ìyàwó ẹ̀ bá ní dúkìá wo ni obìnrin máa gbà ní dúkìá obìnrin lè ní dúkìá látara pé kí n látara kó bẹ́ẹ̀ àwọn tó bẹ́ẹ̀ wọn ló gan ọkọ̀ rẹ̀ sì kẹta níkà nígbà tó wá dé tó wá jogún àwọn tó bì ó wá pọ̀ bá mú tó bá wo obìnrin yìí ó lè sílẹ̀kùn rẹ̀ kalẹ̀ fọ́kọ rẹ̀ wípé ẹ máa ṣe bó bá ṣe wù nínú dúkìá yìí ẹ máa dá. inú owó iná lọ́pọ̀ ti mú pé tọ́ yáta owó ọbẹ̀ ní èsì bẹ̀. inú owó iná lọ́pọ̀ ti mú pé tọ́ owó léwé àwọn ọmọ ni. so eléyìí sì báyìí obìnrin tó bá ṣe kíni tó bá ní wá ìrẹ̀lẹ̀ yóò ju kalẹ̀ fọ́kọ rẹ̀ bẹ́ẹ̀ ni ipe sọ ọ yà sọ ẹgbà five thousand yìí ẹkú lọ́wọ́ sọ wàá mẹ́sẹ̀ ẹ́ ń sọ ẹ̀dí kínú ń sọ lórí ìyàwó lórí ọkọ rẹ̀ so ilé ìtumọ̀ ọ̀nà tómi nínú máa gbà tí máa fi ní dúkìá òun náà ni pé kíni òun náà ni pé gómìnà ó ṣe kíni ó ṣòwò nítorí pé obìnrin lé ó lè ṣòwò bá a ṣe pé gómìnà ó gbélé tó ni máa ṣòwò tí ó ṣe kíni tí ó láwọn tó bá máa ṣòwò ọ̀dídí àyàwó ànẹ́bí àgbàlagbà olówó ni ìmọ̀ ń sọ̀rọ̀ yóò sì gbà wọn pé á ẹ̀mọ́ bá ń sọ̀rọ̀ nínú owó mi ibi tí wọ́n ti pàdé pẹ̀lú anábì sallallahu alaihi wasallam látara òun náà ni anábì bá a sọ̀rọ̀ lọ sí ìlú sáà pẹ̀lú ọmọ ọ̀dọ́ rẹ̀ lápẹ̀ ní mẹ́sàn wọ́n wá jọ sọ̀rọ̀ pẹ̀lú anábì sallallahu alaihi wasallam látara òun wọ́n ṣe wọ́n jèrè bẹ́ẹ̀ wọ́n jèrè tí wọ́n sábà jẹ wéré bẹ́ẹ̀ látara kíni látara àlùbákà anábì sallallahu alaihi wasallam látara àdílé ìnù kàdíjá bí wá fún rẹ̀ lójú wá sọ bá anábì pé á ó wù mí kí ṣe kíni ànábì wa fẹ́ kọ̀díjá tòun ti bí kọ̀díjá ti ju ànábì lọ lọ́jọ́ eré tòun ti bí kọ̀díjá ti ju ànábì lọ pẹ̀lú owó síbẹ̀síbẹ̀ náà ó wá tẹ́ dúkìá rẹ̀ kalẹ̀ fáànàbì sallallahu alaihi wasallam kánàbì wọn darí ẹ̀ ó ju ìjánu rẹ̀ lẹ́ fáànàbì pétọ̀ máa kọ̀tó rẹ̀ tí wo obìnrin náà bá lówó lónìí láwùjọ tó lówó látàgbó ojogún ni kò sí tó burú bí kó ní kọ́kọ́ rẹ kó tẹ́ kí ni ó máa darí owó rẹ̀ á ẹ̀ máa ṣe bísíǹsì ẹ̀tún dàkúrá ilẹ̀ ẹ̀tún dàkúrá ilẹ̀ ẹ̀ máa kọ̀tó rẹ̀ tá a bá ní kó láti àwùjọ máa nà náà àmọ́ ìròrí ọ̀pọ̀lọpọ̀ obìnrin lónìí òun pé bọ́ọ̀rọ̀ bá ti tọwó díẹ̀ jù sí wọ́n máa rówó ìyàwó ẹlẹ́ẹ̀kejì ni ìtọ́pọ̀lọpọ̀ obìnrin máa ń pé àwọn ti ní bá ti rí sẹ́yìn díẹ̀ níbi láì ní ni wọ́n ṣe kí ni òun ni wọ́n tún máa rá wọn àwọn ọmọ oníṣòwò tó fẹ́lẹ́ tó fẹ́lẹ́ kan ní tí ó tún máa láwọn ọmọ pé káàkiri àwọn oníṣẹ́ kéékèèké òun náà máa wò níbo pé kí ni pé tọ̀ májè ń fowó hàn nítorí pé kí nítorí pé lágbọ́ yẹ́sì tó ṣe kí tó máa lára wa nù. ni kò sí tí ó burú bí kọ́kùnrin ó bẹ̀yàwó méjì kó bẹ̀yàwó mẹ́ta kó bẹ̀yàwó mẹ́rin ó yẹ kókùnrin kóbìnrin ó gbà á pẹ̀lú kíni ó gbà á pẹ̀lú pé tíṣẹ̀rí àsọnù so eléyìí ibi tá a ti lọ òun náà ni pé Allah subhanahu wa ta'ala ọba tó ṣe kíni ọba tó dá wa lẹ́yìn ìgbà tá a ti ṣe kíni tá a kọ́kọ́ jẹ́ kankan ni òun ló fẹ́ fi sí wa la nígbà tá a wà nù yà wa lẹ́yìn ìgbà tá a tó wá dáyé náà àtúnwá sẹ̀mí tó wà lábáwulẹ̀ ta sẹ̀mí tó láyé bẹ́ẹ̀ bá lo ogún ọdún bẹ́ẹ̀ bá lẹgbẹ̀rún ọdún àwọn kan bẹ wọ́n ti sáyé nítorí pé wọ́n lò lẹ́gbẹ̀rún arábìnrin wà lẹ́yìn sàrà iṣẹ́ àtàbìnrin wù fi jíṣẹ́ tó fi jíṣẹ́ fáwọn èèyàn arábìnrin wù lo nine hundred and fifty years àti sọ tó fi sẹ̀mí kó tó di fún wọn pé ìdílé o nine hundred and fifty years arábìnrin wù fi jíṣẹ́ fáwọn èèyàn kó tó wá di kékin náà lọ́sùn hàn ọ̀tà ara pàwọn ẹ̀ adébẹ̀ arábìnrin wù tí ó lò láyé yóò dùn kí ni lọ yóò súnmọ́ ẹgbẹ̀rún bẹ́ẹ̀ làwọn tí wọ́n tẹ̀mí gbà wọn bẹ́ẹ̀ bá wá lo tó tó bá wọn àbí tó jù bẹ́ẹ̀ lọ bẹ́ẹ̀ bá kú tán bá gbé wa dé tán bá béèrè lọ́wọ́ wa pé ìgbà mélòó la lò láyé kò sẹ́ni tí ó sọ ipò òun òdìdí ọjọ́ kan láyé ibi táyé òun ò jẹ́ kankan dé ibi táyé òun kéré dé tán bá pa á tá a bá jí tán ẹni tó lọ ẹgbẹ̀rún ọdún láyé yóò mọ̀ sọ pé òun ò lòjú sáà àtàmì nàá báyà bíi wákàtí mélòó kan lọ́sàn-án pé yàní àwọn kan tẹ̀ ń fẹ́ àtẹ̀tẹ̀ síbẹ̀ tàbí wá tàbí mú àlọ́ bẹ́ẹ̀ ni bẹ́ẹ̀ tí sọ̀rọ̀ ìdí lọ́gọ́rọ̀ ọ̀run láyé ó sì lẹ́gbẹ̀ẹ́ ọ̀run láyé so ayéwo ayéwo jẹ́ kankan bíntín ni iná làwọn sùn àrùn tààtò fún wa pé ọjọ́ ìpínlẹ̀ kìyàmá dàhíyà àyàwá òun gangan náà ní sẹ̀mí ìsẹ̀mí táwọn máa sẹ̀mí lọ káà ní kúmá òun náà ní sẹ̀mí àlìkìyàmá ẹ bá ti wọná tó bá ti ṣe kèfèrí tó bá ti wọná béèrè ní ìsẹ̀mí àlìkúmá ni gẹ́bẹ̀ náà ni tó bá ṣe tó yẹ kó ṣe nínú nínú ìgbésí ayé tó tẹ̀lé ti Allah subhanahu wa ta'ala tó náà bá wà jẹ́ náà ìṣẹ̀mí gbére ni nínú àjẹ́ náà yóò máa bẹ́ẹ̀ bẹ̀rẹ̀ lọ ní kúmá so eléyìí òun náà ti kí ni òun náà ti àdínú àwọn sọ́jà Allah subhanahu wa ta'ala tó fi ń bí àkíyèsí wa kábìlì ni ọba tó ká máa jọ́sìn fún òun náà ní sẹ́kọ̀ọ́ wa ìgbà òde mi wọ́n ní ẹ̀kọ́ tó wà bẹ́ẹ̀ ni pé ìsìláàtù bá ayé àdúgbò ní ilẹ̀ fún wa pé ọjọ́ àdìgbì á máa bẹ̀ o ìpè òun padà gbé wa di lọ́jọ́ kan tá a bá kú nítorí Allah subhanahu wa ta'ala sọ pé kí ni pé àwa náà láti gbé ìdìde lẹ́gbàtà bá ti kí lẹ́gbàtà bá kú tán àwọn kan bẹ̀rẹ̀ náà kùn nínú wíńdà àwọn kèfèrí tí Allah subhanahu wa ta'ala sọ̀rọ̀ wa fún wa pé wọ́n ní àwọn kan bẹ tó yẹ pé wọ́n máa wá challenge àwọn òjíṣẹ́ wọn pé máa ń yọ ìrìn ìdọ̀ ta ni tí ó yẹ àwọn eegun yìí ta wá lọ fún sáré oríṣi a rí pé gbogbo ẹ ti dégun ó ti kẹ́gun díẹ̀ díẹ̀ báyìí láwọn rí ìwé nípa wọ́n ní gbẹ́gùn yìí ti wá kẹ́kun tó gbẹ́gùn yìí bá àti rí àwọn erípa eríṣiríṣi ìmọ̀ máa ń yọ ìrìn ìdọ̀ ta lẹni tí ó tẹ̀lé ni tí ó yẹ gbogbo àwọn eegun yìí padà Allah subhanahu wa ta'ala wa fi ní ilẹ̀ nusratu yasin nínú láti bí àyà 78 Allah subhanahu wa ta'ala fi ilẹ̀ fún wa pé tẹ́ẹ̀bì mà ìpè àwọn egun iṣẹ́ tó ti kẹ́kùn yìí á padà bí wọ́n ti dé ìbéèrè táwọn kò béèrè béèrè yìí Allah subhanahu wa ta'ala tó wá òun náà wá dá ó wá fún wọn ní èsì pẹ̀lú béèrè ó ní ànábì sọ fún wa pé qul man yuhyi qul yuhyiha alladhi ansha'aha awwala marra ìgbé ìrẹ́ ànábì sallallahu alaihi wasallam fún wa lé sí pé yuhyiha alladhi ansha'aha awwala marra ẹni tó kọ́kọ́ dá ẹni tó kọ́kọ́ dá egun yìí lákọ̀ọ́kọ́ nígbà tí ò tí kọ́kọ́ jẹ́ nǹkan kan ọba tó dá ń gbà wọn òun náà ni ó tún gbé ìdílé nínú gbogbo wàhálà sáàmà nínú pé azá pọ̀ láti fi kalẹ̀ ẹ yọkàlùkù náà nínú yọkàlùkù ẹlòmíì náà ti ga kékeré rẹ̀ nísìnyí láti fi ọmọdún mẹ́ta ọmọgbà tí áńgbà tó gbà ní ọmọdún báyìí ẹ tí ó sì mọ̀gbà náà wọ́n rà lé díẹ̀ nígbà tá a bí ọ bó ṣe mọ̀ ní nígbà tá a bí ọ bó ṣe rírì ẹ ìmọ̀ ìmọ̀ ọ̀làjú ìmọ̀ sáyẹ́ǹsì ó tún ti wá dáyé débi pé nìsín ti pé áàpù wa máa rí bí ọmọ ènìyàn ṣe ń dìbẹ́lọ̀pù láti ìgbà tó bá ti wà látọ̀ tí ó sì yapa pẹ̀lú tánàbí sọ̀rọ̀ òun náà ló wà tó yẹ pé ìkanú àwọn nínú àwọn ògbóǹtarìgì kèfèrí tó jẹ́ nínú àwọn scientist nínú èkó nígbà tí ó wá ka translation àdídà níbi sallallahu alaihi wasallam tánàbí sọ ìpele ìpele ẹ̀dá pé tẹ́bá lógójì ọjọ́ tẹ́bá kò látọ̀ ẹ̀ẹ́dẹ̀rẹ̀ ogójì ọjọ́ ẹ̀ẹ́dì nǹkan báyìí ẹ̀ẹ́dì nǹkan báyìí bánà mi sọ lábẹ́ òkè délẹ̀ ó wá kàtàntẹ́ṣà rẹ̀ nígbà tó wá kàtàntẹ́ṣà yìí ó wá wò pé à ah! ó wá kárí àwùjọ experiment lórí bọ́mẹ̀nì yẹn tẹ́ máa ń development of eh, embryo pé bọ́mẹ̀nì yẹn tẹ́ máa develop láti ó wá rí pé ó wá ṣe déédéé pẹ̀lú bánà mi sì anabi ṣe ìjìlá ní nǹkan bíi one thousand four hundred and thirty nine years ago nígbà tó ṣe ìjìlá nù àka ọjọ́ eré rẹ̀ fún o nígbà tó fi bí anabi tó fi kókójì ọjọ́ àka ọjọ́ àka eh, thirty years anabi lò tó ti lò ní ìlú maka tó tó ṣe ìjìlá mà pètò wá ṣe pé irú ẹni báwọn lẹwà ló sọ̀rọ̀ yìí tó wà lákọọ́lẹ̀ tí ò ní sí gbogbo àwọn nǹkan táwọn fi ń ṣe experiment kò sáwọn gbogbo àwọn scientific ẹ̀ eh, kí náà gbogbo ẹ̀ lábọ́ yẹn ṣe oríṣiríṣi táwa gbé kalẹ̀ lónìí ṣe pé ágbé machine kalẹ̀ àmọ́ àmọ́ tí ṣẹlẹ̀ tẹ́lẹ̀ tó ẹgbẹ́ yìí ló sọ lásìkò yìí ajẹ́ pé kìí ṣe ìyẹ̀kan lásán ajẹ́ pé tó sọ yìí kìí sọ̀rọ̀ ẹ̀dá kan ajẹ́ pé wọ́n fi hàn ní lóòótọ́ ẹni náà ti tara bẹ́ẹ̀ ó sì gbà ìsìlámù so àwọn kèfè yìí wọ́n ti tara àwọn nǹkan táwọn ẹbí sallallahu alaihi wasallam sọ kalẹ̀ lásọ̀ọ́lẹ̀ tán wá rí bá àwọn nǹkan wọ̀nyí wọ́n rí pé rí bẹ́ẹ̀ wọ́n sì gba ìsìlámù látara rẹ̀ irú ẹ̀ náà ní tẹ́sí ànábì ti sọ ti pẹ́ ànábì ní bí acc bẹ́ẹ̀ ti ṣe máa ń káàkiri bí ilé ìdọ̀tí hùn ànábì ní bó bá ti ẹsẹ̀ bọ́ tẹ̀ǹjẹ àbó ti ẹsẹ̀ bọ́ omi tẹ́ gbé kalẹ̀ ànábì ní ẹtún kì í bọ̀ ẹ̀rí acc bọ̀ dáadáa kẹ́ ẹ̀ jẹ́ nǹkan òkùnsin tí ó ṣe yìí ànábì ní torí pé àìsàn bẹ níbi ìkan nínú apá rẹ̀ nínú ẹsẹ̀ rẹ̀ níbi ìkejì ìwòsàn bẹ́ẹ̀ bẹ́ẹ̀ tó bá ti ti àìsàn bọ́ tẹ́ bá ti ti ìwòsàn bọ́ ìwòsàn ó pa yóò ní neutralize kò ní ṣe kankan kò ní ṣe kò ní ṣe àbúrò kan tó sì fìyàmà. àwọn kan ní àwọn kèbèrè tí ó bá Islam wọ́n lo àdìsí yìí wọ́n fi ta ko àdìsí ànábì ipe ẹ máa wo ṣẹlẹ̀ ìbáraka ìwé tó ti lọ́pọ̀ ṣẹ̀ṣẹ̀gbẹ́ tó ti rúbẹ̀ ẹ wá ní ká tún kí ìbọn tá à ń jẹ lọ́wọ́lọ́wọ́ láìpẹ́ yìí tí ò tí ì tó bí ọdún mẹ́wàá sísìn òun náà làwọn kan àwọn sáyẹ́ntìsì kan ní Germany wọ́n wá dìde wọ́n wá sọ di pé acc tí wọ́n ń sọ yìí ẹja ṣèwádìí rẹ̀ òfin bẹ́ẹ̀ bẹ́ẹ̀ wọ́n wá tẹ̀wájú rẹ̀ bẹ́ẹ̀ wọ́n wá bá bẹ́ẹ̀ lóòótọ́ bára fi ṣe sọ wípé apá òsì rẹ̀ nǹkan kan bẹ́ẹ̀ bẹ́ẹ̀ tó pé tẹ bá ti kí bọ́ọ̀lù tí inú nǹkan tó kẹ́ ẹ̀jẹ̀ òsì bọ̀ tẹ bá ti kí ẹ̀sọ̀ tún rẹ̀ bọ́ yóò pa ogun kan rẹ̀ yóò ní ṣaláìsẹ̀ nǹkan yóò ní lágbára láti kó ìpalára báyìí náà so eléyìí náà ní ti ẹwà wò ní sí ó padà di kíni ìdáná bí ti sọ ti pẹ́ ó padà wá ń sí padà wá ń rinlẹ̀ nísìí látara pé kíni látara ibi tí mà ibi tí mà tó lọ síwájú dé àwọn mùmìnì wọ́n wà tánàbí ti sọ ìgbà wọn tàbí ànábì wọn ò sí níbẹ̀ rárá bánàbí ti wí wọn gẹ́gẹ́ bẹ́ẹ̀ òun náà ni wọ́n gbà sọ tajá fún wa pé tajá bá kẹnu bọ ń ń lò ń jẹun ẹ̀kọ́ tẹ́ ẹ bá wá pọ̀ yìí kẹ́ ẹ jẹ́ jẹ́ pé àkọ́kọ́ bí nísìnyí sáyẹ́ǹsì dìvẹ́lọ́pù nísìnyí ó ti jẹ́ kó yé wa pé àrùn kan bẹ lára kiri lára ajá níbo làrùn yìí wà àrùn yìí wà níbi ajá níbi ìgbé ajá ni ṣe pé tájá bá wá ajá máa ń fẹnu nù ní ẹ̀rí bá dáwọ́ níbi ó fẹnu rẹ̀ sẹ́yìn tó fi nù ní so àkíní yìí àwọn kòkòrò yìí yóò wá dé ẹnu rẹ̀ látara ibi látara àdì rẹ̀ tó wá ti kíní yìí tó wá wá kí ìbọn téèyàn jẹ tẹwàá jẹ bẹ́ẹ̀ àrùn ńláńlá ló kọ́ sí fìyàn àrùn téèyàn máa kó látara ajá ẹ̀wù bàtà nàbí ti sọ sallallahu alaihi wasallam ẹwọ yẹ̀pẹ̀ tá nàbì ní ká fi bọ́ àwọn èèyàn tó jẹ́ kó yé wa láì tó jẹ́ kó yé wa pé yẹ̀pẹ̀ ní síbáyé tó ti wà ní sí ó tún láwọn nǹkan kan nínú àwọn inú yẹ̀pẹ̀ yìí tó jẹ́ pé àwọn nǹkan bí antibiotics ni títẹ bá fi yẹ̀pẹ̀ fọ́ kí ó sì fa gbogbo àwọn bacteria tó wà nìkan ní yẹ̀pẹ̀ ẹwà tá nàbì ti júwe rẹ̀ fún wa tí o sì fi sáyẹ̀sì tẹ̀ so adẹ́gbẹ́ ogoro àwọn nǹkan wọ̀nyí ànábì sallallahu alaihi wasallam ó ti fi rinlẹ̀ fún wa pé yóò máa ṣe déédéé lákàìwá fẹ́ni tí lákàìwá bá ti déédéé ẹni tí lákàìwá ti dàrú so anabi ah, Allah subhanahu wa ta'ala wa sọ fún wa nínú alukur'ani pé ó ní yòóhì alladhi ansha'aha awwala marra ìpè ọba tó dá ọba tó dá ẹ̀mí lákọ̀ọ́kọ́ nígbà tí ẹ̀mí ò ti jẹ́ nígbà tí ò ti jẹ́ kankan tó wà níbọ̀ ọ̀gbìn tó fẹ̀mí sí ọba òun náà ni ó dá padà so eléyìí ti èsì ńlá ní fún yàn eléyìí ní nísìnyí èsì kan ní pé ó yẹ kí ọmọ tẹ̀ lè fọ ọ̀hún pé ó náà ta ló dá ọ lákọ̀ọ́kọ́ tó bá ti ní ọba tí ọba kò sọba tó lágbára láti gbé ọ dìde lẹ́gbàá tó bá kú tán ó dà ta lẹ́wà ní talẹ́ tó dá ọ ọba tó dá alákọ̀ọ́kọ́ òun náà ló lágbára tí ó fi ṣe kí ni tí ó fi padà gbé ọ tó bá padà yá so eléyìí òun náà nínú àwọn nǹkan tí àáyà yìí tó fi nílẹ̀ tó fi nílẹ̀ fún wa nínú àwọn ẹ̀kọ́ ńláńlá tí ń bẹnu àáyà tá a kà fúnra wa yìí so gẹ́gẹ́ bẹ́ẹ̀ náà ni Allah subhanahu wa ta'ala tó wá sọ fún wa síwájú ìpè ẹ̀rí pé àáyà wọ́n àyà Qur'an wọ́n máa ń segin ni wọ́n máa ń gbára wọn léjì ká mú ni ẹ rí pé tábà parí àyà kan yóò ní nǹkan tí ó segin ni yóò ní nǹkan tí ó fi ní ṣe pẹ̀lú àyà tó tún tẹ̀lé ẹ rí pé àyà ìparí pẹ̀lú pé kíni fún mọ́ ilé ìdí tòrìjàrò ó lẹ́yìn ìgbà yẹn segin ni láàpà sọ́dọ̀ Allah subhanahu wa ta'ala táwa lọ́ba tá a padà sọ́dọ̀ rẹ̀ yìí kó bàa tún yé wa dáadáa àyà tó tẹ̀lé ó wá sọ fún wa pé huwa alladhi khalaqa lakum ma fil ardi ọba tá à ń sọ fún yín pé ẹ padà sọ́dọ̀ rẹ̀ tí ò bá yé yín tẹ́ ẹ bá ti èméjì nípa rẹ̀ ó wà lẹ́bi ìfọ́dàkọ̀lẹ́kùn máa fi láti jẹ̀mí àná òun náà ni ọba tó dá tó dá gbogbo tí ń bẹ ńlẹ̀ ẹlẹ́ yẹn yẹn fún yín ọba yìí òun náà ló dá gbogbo tí ń bẹ ńlẹ̀ ẹlẹ́ táwọn fi sábà ní ló dá fún wa tá a bá ń sọ lónìí pé a èbó gbìyànjú èbó ṣe gbá èbó ṣàwo nǹkan ìpìlẹ̀ tẹ́bó fi ṣe gbogbo nǹkan tó ṣe yìí ta ló dáa á tàbá ní kámítà kámítà gbìyànjú ó wá kan kọ́ńbọ́ọ̀lù kan ó wá rẹwà gan àbí bíríkìlà gbìyànjú ó wá kọ́lé kan àbẹ́ẹ̀ rí bẹ́ẹ̀ rí ṣé bíríkìlà ló dá ìgbà tó fi kọ́lé ṣé kámítà ló òun ló wu igi láti lẹ́lẹ̀ tó pé látara igi yóò láti rí pákó ṣé kámítà ló ṣe Allah subhanahu wa ta'ala ló ṣe a jẹ́ pé tá a bá wá fẹ́ mọ gbọ́lá fún yàn kan àbí tá a bá fẹ́ mọ dúpẹ́ fún yàn kan ọba tó dá gbogbo àwọn kíní ìnípìlẹ̀ òun àbẹ̀ká mọ dúpẹ́ fún ọ̀nà Allah subhanahu wa ta'ala sọ pé alladhi khalaqa lakum alladhi khalaqa lakum ma fil ardi jami'an gbogbo ti bẹ́lẹ̀ náà yẹ̀yẹ́ ni kò sí nǹkan kan tá a lè yọ kún bẹ́ẹ̀ táwa ní Allah subhanahu wa ta'ala kọ́ ló dá ilé ẹ̀wọ̀n ní sinú ti bẹ́lẹ̀ lẹ̀ òun náà lómi a máa rí yẹ̀pẹ̀ a máa rí àwọn arúgbìn a máa rá àwọn òkè a máa rá àwọn ẹ̀dá lóríṣiríṣi Allah subhanahu wa ta'ala dá inú èèyàn ni ilẹ̀ ẹlẹ́ náà a máa rá jẹ̀nu inú lẹ́lẹ̀ náà náà wà á máa ráwọn ẹranko lóríṣiríṣi inú lẹ́lẹ̀ náà náà wà á rí inú ẹranko tó Allah subhanahu wa ta'ala dá ṣe pé dé ní ẹsẹ̀ méjì ni ó máa fi rìn gẹ́gẹ́ bí adìẹ ilẹ̀lẹ̀ náà náà wà ẹ̀dá náà ẹsẹ̀ méjìlá máa fi rìn dábà níwá inú ilẹ̀lẹ̀ náà náà wà dẹ́bẹ̀ náà ni á rí ẹ̀dá mi ṣe pé Allah subhanahu wa ta'ala dá ṣe pé yamshi ala méjì yóò kórìíra báyìí gẹ́gẹ́ náà ni ọmọ ènìyàn ní sábàtì kọ́mọ ènìyàn wá dáwọ́ tẹ́lẹ̀ kó máa wá sí kíni kó máa wá ní kókó rẹ̀ méjì délẹ̀ yóò máa kó ní abọ́mọ ènìyàn yóò sì ká bùbà kó máa ní lórí méjì yìí òun náà láti máa sọ pé ah, èèyàn yìí pé tó bá ti fi pé mẹ́rin ó ti di ó ti di kíni ó ti di àbùkù fún yàtì ó ti dínkù ní dẹ́dà àwọn àwọn ẹranko kan tó yẹ pé àwọn ọmọ ìgbẹ́rẹ̀ mẹ́rin ara àwọn ẹranko kan tó yẹ pé àwọn ọmọ àwọn ọmọ rìn lórí ó máa wọ́ ni gẹ́gẹ́ bí ejò lápòjú onísìn ẹni bá àwọn ejò onísìn wọ́n máa rìn ó máa wọ́ lọ ni gẹ́gẹ́ bí àwọn bí ọ̀kùn gẹ́gẹ́ bí àwọn ekòló àtàwọn nǹkan àtàwọn ejò ó ní gbogbo àwọn yìí ti báyìí àwọn máa ṣe kíni wọn a máa wọ́ nílẹ̀ ẹlẹ́ ni so Allah subhanahu wa ta'ala òun náà lọ́ba tó dá gbogbo tí bẹ nílẹ̀ ẹlẹ́ gbogbo tí bẹ nílẹ̀ ẹlẹ́ yìí kí wá ló torí ẹ̀dá tó kí ló torí ẹ̀dá fún wa kò dá nítorí nǹkan kan nítorí pé ká sá mọ̀ pé òun nìkan náà tó ṣe nítorí pé kíni nítorí pé kábàá máa jọ́sìn fóun nìkan ṣoṣo kábàá máa pa nǹkan kan ní bàbá máa Allah subhanahu wa ta'ala òun náà ló ti torí ẹ̀dá gbogbo nǹkan yìí wà ìpè gbogbo nǹkan yìí o kò fẹ́ nìkan kan láàyè nínú ẹ̀dá tí ó wà á lè papè mọ́ra rẹ̀ pé òun lòun leléyìí táàbí wá jọ máa pín ọpẹ́ láàrin ẹni Allah subhanahu wa ta'ala òun náà lọ́ba tí ń rọ̀jò táwọn kan bá mú ara wọn aláwọn kan tíjò ẹlẹ́kùnrin òun ní wọ́n mú ká àwọn kan wo àwọn ni òjòjò rọ̀ àbí kan máa sọ pé àwọn kan àwọn ni wọ́n máa jójò rọ̀ gbogbo àwọn eléyìí á ẹ̀bọ́ lálá ni ó fẹ́ ká jìnà sí anábì sallallahu Allah subhanahu wa ta'ala ó ní ó sọ mọ́júmá yìí ó láwọn kan ti jí nísìn wọ́n jí wọ́n jí wọ́n di kèfèrí wọ́n sùn wá jí báyìí wọ́n bá di ó pé àwọn táà ń sọ yìí wọ́n jí lẹ́ni tí wọ́n ti kíni wọ́n ní ìgbàgbọ́ sí ìràwọ̀ wọ́n wá di kèfèrí sí Allah subhanahu wa ta'ala àwọn kan bẹ tó jẹ́ pé wọ́n dí lónìí wọ́n ní ìgbàgbọ́ sí Allah subhanahu wa ta'ala wọ́n á segin wọ́n ní wọ́n ti kèfèrí sí ìràwọ̀ lọ́nà wo òun náà ní pé òjò tó rọ̀ mọ́júmọ́ yìí àwọn kan sọ pé mọ̀tẹ́rì náà orí kádà àwọn gbà pé àwọn kan lájọ kan rẹ̀ bẹ́ẹ̀ so àwọn eléyìí ti báyìí ànábì sallallahu alaihi wasallam ó sọ báyìí pé ó láwọn ìta sọ yìí hada Allah subhanahu wa ta'ala ni hada yàní kafirun bí wa mu'minun bí kàwáàdì àwọn kan pàpọ̀ ni ànábì sallallahu alaihi wasallam ní àwọn tó bá sọ ọ̀rọ̀ eléyìí ipe ìràwọ̀ báyìí òun ló ní kó ní òwúrọ̀ fún wa ìràwọ̀ báyìí ló mọ́jọ wá fún wa ipé àwọn eléyìí o àwọn eléyìí àwọn ni wọ́n ṣe kèbèrè sí Allah subhanahu wa ta'ala mu'minun bil kawakib àwọn eléyìí wọ́n ṣe kí wọ́n nígbàgbọ́ sí ìràwọ̀ pé ìràwọ̀ ló rọ̀jù fáwọn àwọn àwọn kan bẹ tó jẹ́ pé àwọn sọ pé mọ̀tíìrì náà bí fadlillah ipé la fi rójò lónìí Allah subhanahu wọ́n gba àwọn ni wọ́n ṣe kèfèrí sí kíni àwọn ni wọ́n ṣe kèfèrí sí àwọn àràwọ̀ so látàrí àdélé láti mọ̀ ipé kíni ká nígbàgbọ́ pé àwọn nǹkan bẹ tí wọ́n ti jò ká nígbàgbọ́ pé àwọn nǹkan bẹ tí wọ́n fàyò eléyìí ẹbọ ni sí Allah subhanahu wa ta'ala nígbà yá Nabi sallallahu alaihi wasallam tó bá ti pé ọ̀dá já tó bá ti pé òjò rọ̀ tí irúgbìn ò jáde táwọn ẹranko ti ń kú àwọn dábà tí ń sàárẹ̀ látara kò sómi àwọn tàbí òlọ̀lẹ́ bá nàbì ẹbí lábá owó kàtí wá bá nàbí sallallahu alaihi wasallam jẹ́ ọjímà ìpè ìrànàbí sallallahu alaihi wasallam ojú ọrọ̀ gbogbo orúkẹ ló ti kú tán àwọn ẹran gbogbo àwọn ẹran táńdá táńdá fún òró mi wọn gbogbo wọn ti wọn ti sàárẹ báwa bẹ Allah subhanahu wa ta'ala kọlọ fún wa anabi sallallahu alaihi wasallam ó bẹ Allah subhanahu wa ta'ala bẹ sí yìí ó tún fi wá di ọjọ́ jímọ̀ tó tẹ̀lé ẹ̀wọ̀n ní àwọn kan ní àwọn kan làwọn ṣe kíni àwọn làwọn rọ̀jò àwọn kan ní àwọn làwọn ṣe kíni àwọn làwọn ń tìjò so méjì ní ìsirá ìlà ìlà ìyàtọ̀ sallallahu alaihi wasallam pé anábì bí Allah subhanahu wa ta'ala kó bá wa rọ̀jò anábì wa rọ̀jò ó wá di ọjọ́ jímọ̀ tó tẹ̀lé òjò yóò wá já fásitì lánìgbà àwọn tàbí àwọn lárúbáyé tó wà pàdé abánàbí sallallahu alaihi wasallam báwọn tàbí wọn abánàbí pé A. Ah, àwọn ọ̀sán ìbẹ̀rẹ̀ sí máa ń wò tí òjò tó rọ̀ tí ò dá ìyẹn orí sí bóta àti máa ń tẹ́pà lójú èyí tó lè bá ti rọ̀ lọ́jọ́ mẹ́ta tí ò bá dá bàtà tí ò sè àwọn ìlú ìbẹ́ ní pé wọ́n àbíká kó jáde kó nílé náà gbé tó lè bá rọ̀ pé bá láwọn ọba súnlé tí ò bí so irú rẹ̀ náà wá ní tó ṣẹlẹ̀ nígbà táwọn lábá àwọn tàbí wà lórí báyìí pé gbogbo nǹkan tó ti sí máa ń wò oko tá à ń tọrọ pé kójú máa rọ̀ sí òjò ìdìbẹ̀ sí rọ̀ débi pé tó ti ń ba oko yìí jẹ́ òjò ìdìbẹ̀ débi pé tó ti ń ba ilé jẹ́ àrẹ́bí sallallahu alaihi wasallam tó tún abẹ́ sí sàdúrà ó wá bí Allah subhanahu wa ta'ala pé alàlẹ́ àdáàbò wọlé àjáàbò والصراط وأماكن وأماكن الأشجار أمر الله سبحانه وتعالى في الله سبحانه وتعالى اللهم حوالينا لا علينا في الله سبحانه وتعالى أجيب ما بابا روشي أو أوسكيت àwọn ètè tí ìgbèríko ẹ̀yìn ní ọmọ bá àwọn sídá kan láàárín ìlà mọ́rọ̀ léwa lẹ́yìn tó rọ̀ léwa lẹ́yìn tó Allah subhanahu wa ta'ala wá bí Allah subhanahu wa ta'ala pé bàbá àwọn síbi ibi òkè ibi ẹ̀yìn ìlú àwọn ibi so eléyìí náà ní túmọ̀ pé kíni ibi tí a bá rí pé ọ̀dá dá wa tá a bá rójò ànábì kọ́ ní sọ̀lá tó lè ti sọ ìrún tá a kì í nábìlà tá a yàn láti bí Allah subhanahu wa ta'ala tá a tó wá lágbára tó tún bàgẹ́jẹ́ òun náà ní tó tún kọ́ abẹ́ àwàlẹ́ iná lá iná ó tún wà nínú yéṣu muslim alọ́wà ẹjọ́ bá di àárí àdúrà ibẹ̀ so eléyìí òjò yẹn ṣe náwó mẹ́rọ̀ kéèyàn wá gbé kíní kan níta kó máa pọ̀ pọ̀ àbíkọ wá sí kíní kan wá gbé bá kan níta pé á á ti òjò yìí ni àbíkọ wá gbà pé àwọn kan ní sọdún lọ́wọ́ kí á ah, nígbà tó bá ti sọdún wọn lọ́wọ́ òjò gbọdọ̀ rọ̀ ni fún àwọn máa sọdún àwọn lọ́wọ́ á ah, òjò gbọdọ̀ rọ̀ gbé ọ̀gbọ̀dọ̀ rọ̀ jọ̀ ni á nǹkan tí ò da lélẹ̀ nínú àwọn àdìọ́kà so a gbọdọ̀ ní àdìọ́kà pé kíni pé Allah subhanahu wa ta'ala òun iná ló ti sọ fún wa pé huwa alladhi khalaqa lakum ma fil ardi jami'an gbogbo nǹkan tó wà lórílẹ̀ pátápátá látòkè délẹ̀ Allah subhanahu wa ta'ala òun náà lọ́ba tó dáa fún wa ó lẹ́gbà tó wá dá gbogbo nǹkan tó wà lẹ́ẹ̀lẹ́ ìtẹ́ lẹ́gbà tí Allah subhanahu dá gbogbo ti bẹ́ẹ̀ lẹ́ẹ̀ ó dá òkè ó dá omi ó dá ogun kan ó dá ogun ẹranko ó dá ń dá àmà jẹ gbogbo ẹ̀fà lẹ́gbàá ilẹ̀ Allah subhanahu wa ta'ala amida ila sama lẹ́gbàá Allah subhanahu wa ta'ala wá lọ sí sama fasawahunna sab'a samawat Allah subhanahu wa ta'ala wá ti kíni ó wá ṣe sama ó wá ṣe ní dọ́gba dọ́gba ó wá sama méje Allah subhanahu wa ta'ala wá ti kíni ó wá sama ó wá já sama méje <clears throat> sama méje ní so àyà yìí ipe Allah subhanahu wa ta'ala sánmà ìdá àwọn olóòtú ọ̀gá yìí kìí ti sánmà o kìí ti sánmà láwọn olóòtú ọ̀gá yìí àwò láwọn olóòtú ọ̀gá sánmà láwọn ẹ̀dá kan ò lè dé sánmà àyàfi pẹ̀lú ìyọ̀dá Allah subhanahu wa ta'ala tó fún àtàlẹ́ sallallahu alaihi wasallam tó mú lọ. àwọn mọ̀lẹ́ àwọn àjẹ̀nú tí wọ́n múra wọn sánmà láwọn lọ sánmà kò lè dé sánmà tán wọ́n máa bá wọ́n dé tòsítòsí pé káwọn máa dín ọ̀rọ̀ gbọ́ so sama yìí Allah subhanahu wa ta'ala Allah subhanahu wa ta'ala wa sọ sama yìí pẹ̀lú kíni pẹ̀lú ìdín ọ̀gbẹ̀ pẹ̀lú pẹ̀lú kíni alkawaati pẹ̀lú àwọn àràwọ̀ yìí àwọn àràwọ̀ yìí tá a máa yìí sí omi sọ̀sọ́ sama yìí tó ń bá sí ilẹ̀ bá tún ní sí báyà àti ògbó máa tán á ìlà ọ̀rẹ́ ìsirísi ìràwọ̀ yìí Allah subhanahu wa ta'ala lò ó sí pé kíni ká máa fi mádà tá a bá dábì lọ ìràwọ̀ yìí àwọn àwọn tó bá nímọ̀ nípa sáàtẹ́ lọ sí ìràwọ̀ dá ojú ọ̀nà mọ̀ wọ́n sọ pé ah, ọ̀nà ìràwọ̀ yìí ọ̀nà ibi tó ọ̀rọ̀ dá kọjú sí ọ̀nà ibi tó rùn ti máa yọ ni tí ti máa yọ ni ọ̀nà yìí ọ̀nà ọ̀nà tí ọ̀nà kíná gbogbo rẹ̀ ní ibùyọ òun ní ibùwọ̀ òun ní àwọn tó bá nímọ̀ nípa rẹ̀ wọ́n mọ̀ gbélé Allah subhanahu wa ta'ala wa dá sánmà ó wá dá sánmà ní méje Ànábì sallallahu alaihi wasallam ó lẹ́nu àdíkì rẹ̀ pé Allah subhanahu wa ta'ala ó gbé ànábì sallallahu alaihi wasallam ó gbé omi ṣe ní àjò gẹ́gẹ́ bó wà ní Isra ike ó gbé láti Mákà ó wá gbé ànábì sallallahu alaihi wasallam lọ sí Jerusalem láti Jerusalem ó wá gbé so ànábì sallallahu alaihi wasallam ó láǹfààní láti débẹ̀ ànábì sallallahu alaihi wasallam ní sáwọn sámà yìí ó bẹ̀rẹ̀ sí pàdé àwọn ànábì tí wọ́n ti kọjá lọ lẹ́sìrìsì ó pàdé wọn títí tó fi dé sánà sánà gbẹ̀yìn tó fi wá déwájú Allah subhanahu wa ta'ala ìbílù wá dé tó ń lè dé pẹ́tọ̀ tó ń lè dé nì ànábì sallallahu alaihi wasallam wá dé ọ̀dọ̀ Allah subhanahu wa ta'ala tó fi wá fún ní ìhun òun náà ló fi jẹ́ pé gbogbo ìjọsìn ẹ̀yà gbogbo ìjọsìn àjọsìn ẹ̀yà hátà Allah subhanahu wa ta'ala kò so ìbílù wá wá bá ànábì sallallahu àmọ́ ìrun àníṣọ̀lá wa lọ sọ́là pẹ̀lú ìgbà wa fún wa ní láti sánà òun náà ló pàtó jẹ́ pé kí ni òun náà lànà sọ pé irun <clears throat> yìí ẹni tó bá fílẹ̀ tí ò bá kí ìyàtọ̀ tó wà láàrin wa àtàwọn kèfèrí òun náà nìmú yìí ẹni tó bá fílẹ̀ tí ò bá kí ààrẹ fáwọn kìí kèfèrí òun náà nìmú fi lágbára ẹni bá kẹ́ tí ò bá gbáwẹ̀ ẹni bá fi ìdájọ́ rẹ̀ ìdí rẹ̀ kò dàbí ìdí kèfèrí tí ò bá kí wọn tí wọn bẹ́ẹ̀ bá tí wọn bẹ́ẹ̀ bá tako àwẹ̀ ibi kò sí ti jẹ́ àwẹ̀ nínú ẹ̀sìn yìí kò sí ti jẹ́ àwẹ̀ nínú ẹ̀sìn wàá gbà sọ̀rọ̀ ẹgbẹ́ àwọn ìsìláì kò sí ti kìbè ní kò tako pé kò sí ti jẹ́ àwẹ̀ àmọ́ wàá tako pé kò sí ti jẹ́ àwẹ̀ nínú ẹ̀sìn àwẹ̀ wo kò àwọ̀ sí kò sí ìdàtà ti jẹ́ àwẹ̀ sọ̀rọ̀ ẹgbẹ́ àwọn ìsìláì yóò kìbè látàrí àmọ́ nù pé kò tako àmọ́ kéèkì nù kéèkà kí ni ìwé náà kò so òun náà ló bá ṣe ní ọ̀rọ̀ ìlú lágbàága alẹ́ sọ̀lá wa lọ sọ́lá ní àkọ́kọ́ tí ó kọ́kọ́ sì ṣírò rẹ̀ fún àtúwájú ọ̀gbẹ̀dẹ̀ àkìyàmà òun náà ní ìran ìpè tí mo yẹ bá ti wá dáa tó bá ti wọ́n mú sẹ́dá dáa yẹn tó bá ti pé á ó kírun yìí ó kí dáadáa ó kú òòrùn ìṣirò tó kù ìṣirò tó kù yẹ fún mi àwọn tó wá wò tó wá ti gbé òun rẹ̀ kú yẹ káàtó àbíkè kí rárá ìbẹ̀rẹ̀ bá wọn á eré ewu ló wà tó àjọ ìgbèjà ìjà wọn. sọ náà ló pàṣẹ pé ìrún yìí ń tá àgbọ̀rọ̀ bójú tó ni ká kí i lásìkò rẹ̀ ká kí bí àlẹ́ sọ̀rọ̀ àwọn àwọn ọ̀sọ́lá kò sí ní ká kí i Allah subhanahu wa ta'ala wá sọ fún wa síwájú ìgbé lẹ́yìn ìgbà tó ń ṣe kí ni òun á dá sánmà òun dá sánmà ní mélòó òun dá ní sánmà méje ní ìpele méje Allah subhanahu wa ta'ala fi dá sánmà ó wá ní wa huwa bi kulli shay'in alim pé Allah subhanahu wa ta'ala òun náà ni ọba tó ní kápá ọba tó ní nímà nípa gbogbo nǹkan pé Allah subhanahu wa ta'ala òun náà ni ọba tí ìmọ̀ rẹ̀ rọ kiri ká gbogbo ẹ̀dá tó dá kò sẹ́dá kan tó lè yọkó nínú Allah subhanahu wa ta'ala kò wá ní kíní kan ló ń ṣe ìdá ìwọ́n ṣe kíní kò wá ṣe kíní Allah subhanahu wa ta'ala wà nípa nípa rẹ̀ so eléyìí òun náà ni ó máa ń jẹ́ sí fáwọn ọ̀tá àwọn àwọn kọ̀dáyíyà àwọn mọ̀tẹ́bílà àwọn Allah subhanahu wa ta'ala kò ní kò tó ṣe kíní kò ní mọ̀ nípa onímọ̀ nípa àtàkàbí nǹkan bá ti ṣẹlẹ̀ bá lùmọ̀ mọ̀ so Allah subhanahu wa ta'ala kí ni lè fún wa ibi bàyí nínú al-Qur'an ipe kí ni ipe Allah subhanahu wa ta'ala onímọ̀ nípa gbogbo nǹkan nínú ẹ̀kọ́ tí àwọn onímọ̀ sọ fún wa ipe ó wà nínú áyà yìí òun náà ni pé Allah subhanahu wa ta'ala oníkòyí wa pé òun dá ilẹ̀ ẹlẹ̀ gbogbo níbẹ̀ ẹlẹ̀ yẹn gbogbo àwọn ló gbogbo tí bẹ́lẹ̀ lẹ̀ ẹ̀tọ́ ló jẹ́ fún wa bóyá bí ni àbómi ni àbí rúmi ni àbẹ́yẹ ni àbí gbogbo ẹ̀ ni gbogbo ẹ̀ ló jẹ́ tó fún wa níbi rẹ̀ kò sí ìkàkà tó lè wọ̀ fún wa àyàfi ìkàtà bá ní sẹ̀rí àti ẹ̀wà sọ fún wa pé eléyìí ẹ̀ má débẹ̀ o eléyìí ẹ̀ má débẹ̀ o àwọn eléyìí tí bá sọ fún wa pé ká má débẹ̀ yìí àwọn láwọn tètè ni àwọn láwọn tètè sí igi tó bá ní a pé ẹ má débi igi ẹ má jẹ́ àgbọ̀rọ̀ jẹ́ gbogbo àwọn tó bá ti sùn táà bá ti gbọ́kẹ́ mẹ́lẹ̀ bẹ́ẹ̀ àrà jẹ gbogbo àwọn nǹkan mímu ti bẹ lórí lẹ́ẹ̀ Allah subhanahu wa ta'ala ti gbogbo wọn ó ṣe é lẹ́tọ̀ọ́ fún wa àmọ́ wá sọ pé àwọn nǹkan kan bẹ táà gbọ́dọ̀ mu ẹgẹ́ bí ọtí àgbọ̀dọ̀ débi eléyìí ọwọ́ àti gbogbo ẹran ti bẹ ó ṣe é lẹ́tọ̀ọ́ fún wa ọwọ́ ayọ àwọn ẹran kan tó ní àmà jẹ́ inú ẹ̀rẹ̀ lẹ́jẹ̀ wà onídàá àwọn kan máa yàtọ̀ wọn sùn àná wọ́n tààlà ó ṣe léwọ̀ fún àwọn aláfẹ́lẹ́ ti fi àgbọ̀dọ̀ jẹ ẹlẹ́dẹ̀ èèwọ̀ ni gẹ́gẹ́ bẹ́ẹ̀ náà làwọn ẹran òkú gbédé ẹran tí wọ́n bá tí wọ́n dú abẹ́ran tí wọ́n dú tí wọ́n dú pẹ̀lú ọkọ̀ àwọn sùn àná wọ́n tààlà abẹ́ran tí wọ́n fi gbọ́ ọ̀sán abẹ́ran tí wọ́n tún lọ́rùn pa abẹ́ran tí wọ́n jí náà ti jábọ́ láti rí àkàtà gbogbo àwọn ọlọ́gbà náà ṣe àlùkọ́tù ẹran mi orú àwọn ẹran yìí àgbọ̀dọ̀ bẹ́ẹ̀ ni gbogbo àwọn ẹran tó bá fún nǹkan mi tó fún nǹkan tí ò sí mẹ́sì ìjọba ní àmọ́ mẹ́sì kí ẹ̀ wá ṣe ó fún àgbọ̀dọ̀ bí ìyá fìdá òbí wá pa màlú màlú tó gbé kíni fún nǹkan tó tí ò sí mẹ́sì àbí lápèjúwe wá ní àwọn wá ibi ó wà pa ẹran dúdú àbí ó wà pa ẹran funfun tí ò lábì àbọ̀ wà pa àtọ́ báyìí báyìí tó wá wá pa ánà wà fi sàárà ó ṣe bísí láì sí wọ́n làkó ṣe bísí láì ẹgbẹ̀rún sí irú ẹran báwọn nísìnyí a gbọ́dọ̀ jẹ́ nítorí pé kí ni ní tí wọ́n pa á fún yàní wọn ò pa fún Allah subhanahu wa ta'ala gbogbo àwọn nǹkan wọ̀nyí gbogbo ẹ̀ ẹ̀tọ́ ló jẹ́ fún wa àfi yìí tá a bá tẹ̀ wá rí tá a wá wá rí àyà nínú àbí tá a bá wá rí àti látọ̀dọ̀ ànábì sallallahu alaihi wasallam tó wá sọ fún wa pé eléyìí ò èèwọ̀ ni àwọn ìtọ́ wá pèlè wọ̀ fún wa yìí àwọn yìí nìkan lágbọ́dọ̀ sí kíni owó lágbọ́dọ̀ pèlè wọ̀ fúnra wa ibi tí ewu tún wà di èèwọ̀ fára tiwọn wọ́n ní kíní yìí wọ́n ní ìdílé tiwa ni ká ìdílé tiwa ìdílé tiwa ayé jẹ́ ìpín tó ṣe pé ìpín ẹ̀tọ́ ni fún ìdílé tiwa ìdílé tiwa àìjẹlá ìdílé tiwa àìjẹ ọbẹ̀ àìjẹ wédú ìdílé tiwa àìjẹ nǹkan báyìí ìdílé tiwa àìjẹ yọ wàláhì bẹ́ẹ̀ bóyá àìjẹ fún bàbá yìí ni àbí àìjẹ jẹ rárá gbogbo orú àwọn nǹkan báyìí àwọn nǹkan tó yẹ pé kí ni à ń sọ nǹkan tó jẹ́ ẹ̀tọ́ à ń sọ lè wọ̀ fúnra wa ni a gbọ́dọ̀ sọ nǹkan kan jẹ́ ìwọ̀ fúnra wa àfi nǹkan tí Allah subhanahu wa ta'ala bá sọ lè wọ̀ fún wa àtàrà ìfúnra wa ní ipé inú nǹkan tí a lè sọ de fúnra wa òun náà ní nǹkan tí máa ń kó ìpalára bá àlàáfíà wa tí pé tá a bá jẹ ní máa ń kó ìlera wa bẹ́ẹ̀ lápò ìgbé ní tó bá jẹ ata nídìí inú ló mọ̀ sí kí ni látara kó ní ọ́tà tó kó wá sọ pé mi yé jata ìwé ṣe wọ̀ látara pé bẹ́ẹ̀ ó ní nǹkan tó bá mú bẹ́ẹ̀ mílíkì ni bẹ́ẹ̀ inú ọmọ ìyàgbẹ́ àbí mílíkì ó mọ̀ sí ọ nínú ara àbí bẹ́ẹ̀ oúnjẹ náà ni báyìí bá jẹ àmàlà àbí bá jẹ ráìsì àbí bá jẹ ewédú nǹkan báyìí báyìí yóò máa ṣe mí gbogbo àwọn nǹkan báyìí pé ọba jẹ látara pé kí ni kó mọ́kò ní abáyàn yíwò ètò kí ni kìí ṣe pé yàn sọ nǹkan tó jẹ́ ẹ̀tọ́ dìwọ̀ fúnra yẹn àmọ́ kí ni àbá ti bá lọ́dọ̀ àwọn ńlá wa ni wọ́n ní ìdílé wa a gbọ́dọ̀ nǹkan báyìí wọ́n ní ìdílé wa a mú nǹkan báyìí gbogbo àwọn nǹkan báyìí a ṣe ò nínú Islam so ìdí Islam wá pèlè wọ̀ fún wa òun la gbọ́dọ̀ pèlè wọ̀ àbí nǹkan míì táwọn ẹlòmíì

nítorí pé màmá ibi awọ màlúù ni àbí ara màlúù ni ara bẹ̀mí náà ló náà ti wá so ilé ilé kí ni máa jẹ yóò máa fi bẹ́sikẹ́ jẹun àbí yóò máa fi bẹ́sikẹ́ jẹun àbí kò tẹ̀ máa jà sán ẹ̀dí báyìí sì yóò máa fi àjẹra rẹ̀ nítorí pé kí ni irú eléyìí ti báyìí wọ́n ló sọ́ dé wọ̀ fúnra rẹ̀ wọn ò sọ́ dé wọ̀ fún ọ nínú ẹ̀sìn gbogbo àwọn eléyìí báyìí ẹni tí bá ti ń ṣerú àwọn nǹkan báyìí òun náà ń kó sínú ẹni tí ń ṣe kí ni ń sọ nǹkan tí Allah subhanahu wa ta'ala ṣe lẹ́tọ̀ọ́ ń sọ dé wọ̀ fún wa àbí ń sọ tó ṣe léèwọ̀ ń sọ ọ́dẹ̀ sọ fún wa ẹ tó bá ní ọmọ ọkọ tí ìlò nǹkan pé ebó gùn ló fi ṣe kọ́ra ẹmu á ẹmu ó sóògùn bàtí ò dáa wọ́n á ní ọmọ ọfẹ́ mú wọn ni wọ́n fi lo kinní Allah subhanahu wa ta'ala ó dá gbogbo tí ń bẹ nílẹ̀ fún wa lóòótọ́ àmọ́ àwọn nǹkan tó àgbọ̀dọ̀ sásábẹ́ àyà yìí torí pé àwọn kan bẹ nídìí tó pé ìyàní wọ́n mú àyà wọ́n mú lódì lódì ni ṣe bí Allah subhanahu wa ta'ala sọ pé wà lẹ́dí khalaqa lakum máa fi láti jẹ̀mí àná ife òun ló ń dá ogbó tí ń bẹ lẹ́lẹ̀ fún wa ẹ wá ní kinní kan ebó náà ló dọ́tí tí ẹ bá ká mú kí wá ló dá sí ọ̀la àwọn kan máa wí bẹ́ẹ̀ ẹ́ ebó náà ló dẹ́lẹ́dẹ́ kí kí àwọn kan báyìí Allah láti fi sàdẹ́wò fún wa pé tọ́ kìíní yóò ń bẹ o àmọ́ ẹ má ṣe kíni ẹ má débẹ̀ ẹlẹ́dẹ̀ òwúdò fún kankan inú àwọn ẹ̀dá tá lọ́sùn hánà inú àwọn ẹranko tá lọ́sùn hánà tààlà dá mo tẹlẹ́dẹ̀ á ǹjẹ́ ẹlẹ́dẹ̀ lóòótọ́ àmówó ẹlẹ́dẹ̀ òun náà ni ṣe kíni òun náà ni mo fi ránjẹ tí mo jẹ èèwọ̀ náà ló jẹ yàní torí pé Allah subhanahu wa ta'ala inna Allah idha harrama shay'an harrama thamanahu tí Allah subhanahu wa ta'ala bá sọ kíní kan fún wa gbogbo tẹ́yẹ̀ ó gbà níbẹ̀ gbogbo owó nǹkan náà yóò ni a èmi mu tí lóòótọ́ àmọ́ owó ọtí èmi gbowó ọtí ti ìbí ṣiṣẹ́ èèwọ̀ náà ni èmi ètè ìdìnnà lóòótọ́ ẹtì bá ti àmọ́ kọ́lé atẹ́wó oníkàwé wọn ti kíni kán ti sọ tán gbogbo owó tán máa tán bẹ́ẹ̀ owó náà owó náà ni sòtá lọ sùn hánà kí kábà fi kí ni gbogbo tí ń sọ yìí ilé kan náà ní padà sí kò síbi tí ń padà tójú kí ni lọ títa torí ẹ̀dá yín náà ni pé ká sá máa lóhùn nìkan ṣoṣo ká má ṣe bọ pẹ̀lú ẹ̀ pé gbogbo àwọn ìdẹ̀ra yìí tí ò bá sọ fún ọyọ ká máa rí fúnra wa tí ò bá sàlàyé fún wa pé káwo sánmà bó ṣe rí ọyọ káwa náà máa ronú bí sánmà ṣe rí òlúńjọ kan rí ọyọ ká máa ronú bílẹ̀ ẹlẹ́ ṣe rí fúnra wa ọyọ ká máa ronú sẹ̀mí ara wa kí àwọn kan bẹ àjọ ń bẹ lánàá ni ó sì lónìí wọn ni wò sí mọ́ àwa jí wọn jí wọn jí wọn ají wọn tì àgbàtà lọ lè gbé wọn sí àwọn ẹlòmíì bẹ́ẹ̀ ni tó bá sùn nítorí bàbá jí pẹ́pẹ́pẹ́ yóò sì dìde á sì ọmọ báyé lọ ó yẹ ká ronú tẹ́lẹ̀ yìí kí ló tẹ́lẹ̀ yìí kí ló tẹ́lẹ̀ yìí ò jí má ó yẹ ká tàtà ilé ká máa Allah subhanahu wa ta'ala àwọn kan bẹ àjọ ti sí àjọ ti ni àwọn ilé yóò sì lówó àwọn ilé yóò sì níní ó yẹ ká ronú sí pé ọba ni ọba tí ń ṣe eléyìí ni so tá a bá wá ronú sí gbogbo eléyìí tá a bá wá ronú sí dáadáa Allah subhanahu wa ta'ala mà yóò já àwọn ìjọsìn fóun so ibi ìlàdàdó lónìí insha Allah tó bá lọ́la abẹ́ lórí àbí Allah subhanahu wa ta'ala bó ti dá ànábì adam alayhi salam gbogbo tó ní ṣe àwọn ìtàn tó rọ̀ mọ́ ànábì adam nípa dídá ẹ̀dá rẹ̀ àwọn èyí tó lálàáfíà ń bẹ àwọn èyí tí ó bá lálàáfíà ń bẹ gbogbo ẹ̀ náà láti kíni lásàlàyé fúnra wa tó bá àwọn kan mí ń bẹ tó bá àwọn kan ní wọ́n gbélé rọ kí wọ́n wá sọ fún wa kíní kan wá ṣe báyìí kíní kan wá ṣe báyìí so àwọn mí ń bẹ tó pé Israiliyat yàní àwọn nǹkan táwọn mí gbọ́ lẹ́nu àwọn ọmọ bani Israila ni ṣe pé ìtàn tí ò lálàáfíà ni so ìtò lálàáfíà látọ̀dà nàbí sallallahu alaihi wasallam tánàbí sọ fún wa á sàlàyé rẹ̀ fún wa ìdí bẹnu al-Qur'an nínú àwọn àyà míì náà tí a sọ sí Suratul Baqara á sàlàyé rẹ̀ fún wa nípa nàbí Adam alaihi salam tó yẹ pé òun náà ni àkọ́kọ́ ẹ̀dá tí Allah subhanahu wa ta'ala kọ́kọ́ dá òun náà ni bá bá làwọ́ wa bá ti wà yìí ànábì Adam náà ni ó sì olóṣèkí ni òun náà ló ṣe gbogbo wálẹ̀ tó bá di ọ̀la insha Allah á máa sọ̀rọ̀ nípa rẹ̀ fún wa àbí Allah subhanahu wa ta'ala kí wọ́n dà sí àlékún àgbóyẹ̀sìn rẹ̀ fún wa kó fi ẹsẹ̀ wa nílẹ̀ sí ojú ọ̀nà tó tọ́ kó jẹ́ ká mọ òdodo lódodo kó jẹ́ ká mọ tẹ̀lé kó jẹ́ ká mọ ìbàjẹ́ níbàjẹ́ kó fún alágbára láti jìnnà sí innahu waliyyu dhalika wal qadiru alayhi hadha wa sallallahu ala nabiyyina muhammadin wa ala alihi wa sahbihi wa sallam subhanaka allahumma wa bihamdik ilaha illa anta astaghfiruka wa atubu Thank you. pé àwọn ní nípa asọ̀rọ̀ nípa interest títẹ̀ ń bá wa ra káàdì lọ́dọ̀ MTN ẹ̀dínwá oníṣì tó ra kákọ́ pàkíyèsí ara sí kìnnìkan èyí ò ra káàdì ẹ̀dínwá oníṣì èèyàn yáwó lọ́dọ̀ MTN ni nítorí pé òkòwò ti kìnnì tó wá gbé bá ra káàdì ó lọ lè ra káàdì pé ó sì lóde ẹ̀ fúnra rẹ̀ ẹ̀dínwá so téèyàn bá yáwó lọ́dọ̀ MTN ó yá hundred naira ẹ̀dínwá oníṣì yàní ó yá ninety five naira àbí òun náà ó yá ninety five naira ẹ́ ó yá ninety five naira ó wà á fi san hundred naira padà ẹ̀dí báwo ní sí ewé èlé eléyìí interest náà eléyìí ó ti báwo kì í ṣe pé bóyá o rà á kì í ṣe pé o rà nǹkan báyìí direct lọ́wọ́ wọn ó yá owó ni téèyàn bá ti yá owó nínú sẹ̀ríà Islam tá a bá yá nǹkan déédéé nǹkan tá a bá yá òun òun náà la gbọdọ̀ dá padà tá a bá fẹ́ kí ìbá wọ̀ á mo yá olówó kò fi ṣe bísínẹ́sì àwọn ìlú mi tó máa ṣe mistake bẹ́lẹ́ mi náà pé mo yá olówó kò fi ṣe bísínẹ́sì ipe sebo fi sòwò ní ipe tó bá fún mi ní ntọ́lé sí ajẹ́pẹ́kínni ajẹ́pẹ́kẹ́ ìṣe rìbá eléyìí interest náà ni nítorí pé ọ̀tọ̀ ni jẹ́ ìyá olówó kó fi sòwò àti jáàjọ sòwò nítorí pé tó bá yá olówó tó fi sòwò yìí tí owó yẹn bá parun túláàsì yóò wá owó rẹ fún ọ ó jẹ gbèsè nu yóò san bó bá kú àwọn ẹbí rẹ ó san ẹ ti bá wọn níṣẹ́ àmọ́ tó bá yẹ pé ṣe mú owó wá kájọ fi ṣe bísínẹ́sì hundred thousand kájọ fi ṣe business tẹ bá ṣe business tí wọ́n ṣe tí wọ́n ṣe tó wọn bá parun ó kálukú pọ̀ yóò jọ faramọ́ ni ìwọ faramọ́ owó tó owó tó ṣe kíni owó tó nù owó tó sọnù owó tó ṣòfò ìwọ faramọ́ àwọn ó faramọ́ ìwọ faramọ́ wàhálà tiẹ̀ náà nítorí wọn náà ṣe wàhálà ẹ tó sáàbù ní ṣe bí wàhálà náà ló ṣe wàá náà orí kankan bí wàhálà rẹ ẹjọ ṣe kíni ẹjọ faramọ́ ni so eléyìí òun náà ní kíni òun náà ní àlàyé ti ń bẹ ní ti irú nǹkan báwọn nínú àwọn nǹkan tí ó tún yẹ kápá sí èsì ara wa sí òun náà ní sápè ní àlùbẹ́yò bíi taxi àwọn èèyàn máa ń rò pé bóyá ń bẹ nínú rìbá àbí ń bẹ nínú interest ipe ká tajà fún yàn ipe tó bá fẹ́ sanwó nísìn hundred naira ni àwọn tó bá yẹ pé ó sanwó ní oṣù mẹ́ta sísìn two hundred naira níta fún ọ so eléyìí kì í sowó èlé o eléyìí kì í sowó èwé èlé eléyìí náà ń pè ní àlùbẹ́yò bíi taxi ipe tó bá yẹ kó sanwó nísìn iye cash iye táǹtà àwọn tó wáyé pé ó sanwó ní oṣù mẹ́ta sísìn yé báyìí nítorí pé ẹni tí ẹni tí ó gbowó lẹ́yìn oṣù mẹ́ta tó wáyé kó bá ti tà á ni hmm, tó wáyé yóò ti tà á yóò tún ṣe kí ni yóò tún fi ṣe kí yóò tún fi rà mí yóò ti tà á yóò ti máa bówó rẹ lọ so eléyìí àlùbẹ́ òbí tẹ̀síìsì náà ń pè so kò sí ìrántí tí ó burú mbẹ àmọ́ ìtọ́ wa dáa jù bẹ́ẹ̀ ni pé bẹ́ẹ̀ bá wa lè ṣe àmójúkò fún rẹ ni bẹ́ẹ̀ bá lè sàánú rẹ ni ife tọ̀ ten thousand náà ní ta ò lágbára láti sanwó ní sí lóòótọ́ ó dáa mo tà á fún ten thousand òun náà omi lòsù mẹ́ta so eléyìí nísìlá yóò ṣe kíni yóò tún máa gbalada lórí ẹ̀ látara pé kíni látara pé yẹn ṣe ẹ̀jẹ̀ fún yẹn yẹn ṣàánú yẹn Allahu ta'ala a'lam. lórí ọ̀rọ̀ credit tí ọ̀ya tí ọ̀ya lọ sí ọ̀dọ̀ nẹ́tíwọ̀kì yẹn hmm. láì kí bí a kí ẹ̀sìn ọ̀pọ̀ lórí ẹ̀ especially bí ẹni tí ẹ̀ ń sìn náà bẹ́ẹ̀ yá wọn lò tí ẹ bá fẹ́ kó jẹ àwọn ọkọ̀ àwọn ẹni tí wọ́n fọ́lọ́wọ́n ti ní ọ̀pọ̀ fún ọ̀pẹ̀ kan wọ́n ní àkókò tí yóò àfikún ten million ní èdè sábẹ́ yàwó ẹ̀yẹ fún yàwó ẹ̀kúnlẹ̀ dìránsì ẹ̀kún ní àbí ninety four naira six naira tó kù kó máa jẹ́ owó iṣẹ́ tí kò fi yẹn ṣe wọn ní dẹ́kun kó fi yẹn lówó látara bẹ́ẹ̀ ṣé ìbá máa bẹ̀rẹ̀ ìgbà tó sàn yóò wọ́n máa fún yàwó yàwó tó ọ̀rẹ́ ẹ̀ẹ́dẹ́gbọ̀n ní kíná ṣé ìbá ò mọ́ wọ́n mi pẹ́sọ̀ gbàmí àgbẹ̀ mọ́ nǹkan tí. ẹsẹ̀ bẹ́ẹ̀ sàlàyé rẹ̀ yìí bẹ́ẹ̀ sàlàyé yìí bá àtẹ̀tẹ̀ náà ló já sí ẹ̀dí báwọn nìsí torí pé ìtí ìsìláàmù fẹ́ lò ní pé tá a fẹ́ sọ̀rọ̀ lórí pé yíyá nǹkan tẹ̀mí gbólóhùn yíyá òun náà òun náà ló wà ń bẹ̀ gbólóhùn yíyá dídá padà yíyá sísan tí n bá yá ni tó bá yá ninety four naira nísì lápèjúwe nísì ẹ wọ́n fún ninety four naira tó bá lòdù tó bá lòdù káàdì hundred naira nísì kí ni wọ́n jà wọ́n jà hundred naira ó yá ninety four naira ó wá fi ṣe ni ó wá fi san ó fi san but ẹ o pé bẹ́ẹ̀ àmọ́ ìtumọ̀ rẹ̀ náà nù nítorí pé eh, eh, service charge lórí kíni lórí pé wọ́n yá èèyàn lówó eh, lórí pé wọ́n yá èèyàn lówó ẹ ti bá mi sí nítorí pé nínú Islam kìí ṣe pé ntẹ̀yìn bá pe kí náà kọ́kọ́ rẹ̀ al-ibratu bil ma'ani wa laysa bil kíni wa laysa al-ibratu bil haqa'iq wal musammayat nítorí abẹ́ lòlù ṣẹ̀ríà ni pé yàní pàápàá nǹkan kan gangan la fẹ́ lò ẹ ti bá mi sí kìí ṣe pé báyà pẹ̀lú lábìlà fáwọn wọ́n àṣàrì pẹ̀lú àti kìí ṣe pé lábùkù tá a lòun àbí orúkọ tọ́ba pé kí ní gbàgbọ́ yín ní sí pé wọ́n ń pe kí ní kaba yìí ní kaba yìí ẹ wà kọ́kọ́ ẹ tó ní sẹ̀ríà ẹ pé bò ni wọ́n ń ṣe kí ni wọ́n ń ṣe bẹ́ẹ̀ so tẹ́ bá wà mọ tó ń ṣe bẹ́ẹ̀ òun náà ní dájọ́ ó sì kí ni yóò bẹ́ẹ̀ sì lé lérí so àwọn ènìyàn ń pè ní sábì charge ní síbáyì èdè báwọn sì káwọn náà wà wò pé sábì charge ní jẹ́ sábì charge ní jẹ́ rárá á wò pé sábì charge kí ní jẹ́ kí lẹ́ẹ̀fi ń ṣe sábì charge ọ̀hún ẹtì báwọn nísì kí ni sábìsì tẹ rẹ́ńdà tẹ ẹ wá ń ṣe kí ni tẹ ẹ wá ń ta ìjà lélẹ̀ ẹtì báwọn nísì ẹ yá àyàn lówó nítorí pé sábìsì tẹ ẹ ń sọ yìí gan ẹtì báwọn nísì kéésà wa dandan làwọn ẹni wọ́n rẹ́ńdà sábìsì fún direct MTN ni wọ́n rẹ́ńdà sábìsì wọn bá wọn ta káàdì wọn ẹtì báwọn nísì pé ìgbà tó yẹ kó yẹn gbá yẹn pé tọ̀ mo gbọ́ sí pé tọ̀ mo fẹ́ máa yáwọn yẹn lówó ìmọ̀gbó kalẹ̀ níṣẹ́ báyìí káwọn yẹn ìtì máa wá ń lé bẹ́ẹ̀ o bó bá ṣe rí sí lèmi náà máa fi oṣù rẹ fún ọ ebi tán sọ náà so eléyìí kò sí àtọ̀ láàrin méjèèjì ẹ jẹ́ ká gbé fóònù e ní sáfíìsì MTN ká pé bàbá olówó kan níṣẹ́ wá kọ́ sọ́ọ̀bù kan kalẹ̀ ó wá bẹ̀rẹ̀ nìkan síbẹ̀ pé tọ̀ tòkó síbẹ̀ àwọn èèyàn o ẹ máa wá yá owó tẹ bá nídìí owó àmọ́ tẹ bá ti yá ninety four naira ẹ fi dáwọ́ dẹ́nẹ̀ padà àmọ́ ní tí mo gbà síbẹ̀ yìí o ní tí mi ti máa sanwó oṣù rẹ̀ fún òun náà ni bí àwọn èèyàn bá ti ń yáwó sí ẹ so owó òní ti báyìí nìsín ẹ̀yin ó máa pè ní kíni ẹ̀ máa pè ní service charge fún ẹni yìí bẹ́ẹ̀ ni ẹni gẹ́gẹ́ kọ́ ni èèyàn bá dà kẹ́kọ̀ọ́ dáyé sí ó ti yẹ báyìí nìsín so ó clear dáadáa pé yíya owó ni ẹ̀dí báyìí nìsín àwọn náà ni mo yáwó mo fi dáwó padà kìí ṣe pé báyà èèyàn ra jà èèyàn tajà wọ́n yẹ kó ìbára ra jà ìlú ìbára tajà ni wàhálà Allahu al-bay'a wa harrama riba òwò ṣíṣe tá a bá ti fi pamọ́ fúnra wa fóònù mi yìí bó ṣe fọ́ yìí bó ṣe rí iná tẹ́nìkan bá yẹ tó bá wo máa kó wò ó ní máa ní ten thousand mo fẹ́ tà ó sá dáa mà lọ lè dáadáa ten thousand ló fẹ́ tà ìdíbà rẹ̀ sí ó sì wò ó wò dáadáa olówùn ó sì mú lọ àlùbáyé á nìyí fìyà ìdíbà rẹ̀ sí tá a bá ti fi ìgbà pamọ́ fúnra wa ń bẹ̀ hmm? so òwò lílé yìí so ní àlọ́sọ̀rọ̀ àdára ní ká máa jẹ owó wa láàrin ara wa illa an takuna tijaratan an taradin minkum yàni àyà kó jẹ́ pé kí ni kó jẹ́ pé òwò tábí bẹ wallahu nígbà máa sì ní ń bà mí ní ìmọ̀ kóòdù kí ní máa bọ̀ ṣùgbọ́n àgbè àkùnrin dọ̀rọ̀ àlìjàbá tá ní ní ìlú bá ń yìí ní ìgbà tí mo ọjọ́ sí ìgbà. gẹ́gẹ́ bí ìṣẹ̀lẹ̀ But question dey mi ni ni pé hmm, ṣé is there any limit to profit ní alẹ́ next lórí ọjà tẹ́lẹ̀ náà? Nǹkan tí mo ta sí kí ni Islamically ṣe bá mi wà lórí rí. Ṣé kò sí ẹ̀rí kan nínú àti sọ̀rọ̀ wa alẹ́ sàlám tó wá sọ pé èyí tí ẹ̀ gbọ́dọ̀ jẹ́ ni àti tí ẹ̀ ń jẹ́ pé ó gbọ́dọ̀ jẹ́ báyìí lọ. Ẹnu kìíní kan náà ni pé ká ṣe kí ni ká àwọn májẹ̀mú kan náà gbé kalẹ̀ fún àmì ìwò. Kí ni májẹ̀mú yẹn òun náà ni pé kó mọ̀ jẹ́ pé ẹni tẹ́ fẹ́ tajà fún ẹni tí ò mọ nǹkan wọn ni náà ní islam fi hàn fún wa pé kí aró ara ilé kí wọ́n máa lọ lè dá aró oko lọ́nà aró oko tí ń gbé ọjà gbọ́jà bọ̀ wá látòkò ẹ̀kọ́ nǹkan dáko dáko kò mọ̀ kankan tiẹ̀ ní wọ́n á ń gbé bọ̀ ẹ̀ wá lọ lè búlọ̀kù ẹ̀ lójú ọ̀nà ẹ̀ wá rà fún ẹ̀ wá ní èló làkò ó ní èló ní èló lè rà kí o wá ṣe kí ni kó wá tún wá ná kó wá rà ní iye tó lẹ́sì gan sí iye tí wọ́n ń ta lọ́jà ànábì ní ká má ṣe ẹ jẹ́ kó gbé e dọ́jà tó bá gbé e dọ́jà kó mọ bí ìta ṣe rí ẹ̀sìn bá mi sì yóò àwọn yóò àwọn fèsì ta so irú rẹ̀ náà ni pé ànábì sallallahu alaihi wasallam ó ní àlùfáà yìí á ní ìdàkìyà ó ní olùsòwò méjì yà ní wọ́n ṣe kí ni wọ́n ní option láàrin ara wọn pé ìyẹn ra ìyẹn ra mọ́ ẹ̀sìn bá mi sì ò bá ti kó láàrin ara wọn tọba ti kó lè tọwà ànábi wa ni tọba wa sòdodo fúnra wa ẹdíbà tọba sòdodo wàyí sọdà kọ wà bá yí àná tọba sòdodo tó ń sàlàyé gbọ́n ti bẹ́ẹ̀ bí tí wọ́n fẹ́ rà yìí wọ́n ni búrú ká ibẹ̀ ìmà Allah subhanahu wa ta'ala sí àgbàkà sí wọn ẹdíbà wọn sì wàyí kẹ́dà bá wà kẹ́dà kíni yóò yọ àgbàkà kó nù owó wọn so ibẹ̀ ni wọ́n ti yọ pé ìpìlẹ̀ ìtọ́wà níbi òwò ṣíṣe òun náà ni àtàwọ̀ ọ̀dì agbọ́dọ̀ jẹ́ pé wọ́n bá lù fún àjọ mọ̀ nípa nǹkan yẹn lápòjú bẹ́ẹ̀ ṣe ní sábẹ̀lú kan tí nǹkan ti dẹ̀ dáadáa mo wá lọ lè ra àpò ráìsì wá mo wá rà ní fifty thousand mo wá délẹ̀ yìí mo wá bá náà ní ten thousand ẹ̀dí bá mi sí. sẹ́wọ̀n pé ní ti báyìí ní tí wọ́n ń ta nílẹ̀ yìí ti máa wo wàhálà tí mo ṣe ti máa wo mo ṣe travel máa wo bẹ̀ ní ti báyìí so ìjọba ènìyàn àti àánú ẹ̀sìn yóò tún wá yóò tún níbí yìí tí gbogbo èèyàn ti ra ten thousand tó èmi fẹ́ máa ta tèmi náà ní ten thousand àbí fẹ́ máa ta tèmi náà ní nine thousand ẹni kò sí kíni kò ṣe àṣejù tó bá ti jẹ́ pé kíni tó bá ti pé bá kàn kan náà ní nǹkan ẹsẹ̀ rí ẹni tó bá ní àwọn ìtàn tà lóko kó o lóko mọ́tò kó o ṣe kíni kó o lóko kó o lọ rírà kókó wálé kó o máa tà lóko rà bá mi tó wúrọ àwọn tó báyìí òun náà ní tíṣe ìlànà ìgbékalẹ̀ fún wa tá a bá ti fi nǹkan pamọ́ èyí bá níbi ṣe pé ẹ̀ẹ́dá ah, kìíní yìí bẹ́ẹ̀ nìkan ò gbádùn kò ní sàlàyé tó wà mẹ́fẹ́ ni pé ìdí máa ń dààmú rẹ̀ ní o bàbá jẹ́ fún bí wá tó àwọn àti báyìí yóò kú àbí nǹkan máa ń ṣe yóò wá sàfẹ́ nìwọ̀n ẹni wà gbé lọ irú eléyìí ó ti fi nǹkan pamọ́ bẹ́ẹ̀ àmọ́ fóònù yìí o nǹkan ti ń ṣe california ti rẹ̀ ní problem kí ni rẹ̀ ti là ń bì nínú rẹ̀ o ti o ti o gbẹ̀ tán èlòlùfẹ́ tà tẹ̀pẹ́ ó ti ni tó bá wá tà tó bá wá jẹ́ èyí títà tó ta àrùn ó di aláwọ̀ nísìnyí ọ̀la gbàdá àrẹ sọ̀rọ̀ àwọn ọ̀la.